ẹ wo sáà ní ti tèmi ẹni tó ṣe lé ó dájú o ó dájú èmi dẹ̀rẹ́ òfin tèmi ni pé tí ẹ̀dìyẹ bá dà mí lógun nù mo máa fọ́ lẹ́yìn ni tẹ́yẹ bá strong bí àpáta mo máa crack ẹ̀sà ẹ wọ ọ̀gá èmi máa ṣọ̀gbọ́ o ṣọ̀gbọ́ ni kẹjẹ́ ká bẹ̀ lọ́wọ́ ẹ o ajá máa má là ní ṣọ̀gbọ́ ẹ jẹ́ ká karọ́ ṣọ̀gbọ́ sẹ́ni tó jí owó yẹn náà ó máa pàdé àdó máa fọ́ gbóná ẹ̀yà ni. sorry o ìjọ tí ṣọ̀gbọ́ bá pẹ́ nìyẹn báwo lèmi ṣe fẹ́ rí five hundred million tèmi àbí. ẹ jẹ́ ká ti bẹ̀rẹ̀ náà wò sá Mr. ok ó dàbí ẹni wípé wọ́n ní tó bá pa nǹkan tó jí yẹn ó máa gbé e sí láyà. a gbé gbogbo five hundred million naira lé láyà. you are too fetish. káàbọ̀. ohun sọdá rẹ̀ ń rí. níbo lò ń lọ. mo ń bọ̀ láti òde ayé ni mo fẹ́ sọdá lọ sóde ọ̀run. mo fẹ́ sọdá lọ sóde ọ̀run. bẹ́ẹ̀ni. ohun sọdá rẹ wá dà. ohun sọdá. ohun sọdá rẹ. mú kankan lọ́wọ́. o ò ní ohun sọdá lọ́wọ́ báwo lo ṣe wá fẹ́ sọdá lọ sóde ọ̀run láìsí ohun sọdá rẹ kò sí bó ṣe sọdá sóde ọ̀run. ẹ wo ẹ wo ẹni sọ̀rọ̀ o mi ìmọ̀ bó ṣe ṣẹlẹ̀ àti pé ṣẹ́rí òde ayé tí mo ti ń bọ̀ yẹn wọn lábẹ́ ti pọ̀ ju ẹjọ́ ẹ kò jẹ́ kí n sọdá sóde ọ̀run ẹ jẹ́ kí n lọ sí ní ẹjọ́. o lè sọdá. padà. padà. padà. padà. padà. padà. padà. padà. padà. padà. padà. tí ẹ gbèrò ẹ̀yìn ọ̀la. kí ló dé ah, kí ló ṣẹlẹ̀ náà ah, táyọ̀ kí gbogbo lè kí ni gbogbo wàhálà ìdálé lórí náà àwọn ah, bá wà nínú ilé ẹ̀kọ́ ní nísìmí ni ó ti tó gẹ́ ọ ó ti tó gẹ́ ó tó gẹ́ enough is enough mọ́mì ní láti kúrò nínú ilé ṣòrí tí àbúrò ẹ̀ bá ti dé kí mọ́mì lọ́ọ́ máa gbọ́dọ̀ wọn kó jù bẹ́ẹ̀ lọ. dúró kí ni tiẹ̀ gangan náà ẹ wọ́n ní kó wá jẹ sàárà ọlọ́jọ́ wọnú ṣẹ́kùn náà ní kó mú àbíọ̀ tọ́jú màmí olóòlè tọ́jú wọn kí ló fi lè láyà ẹ ṣé owó oúnjẹ tí wọ́n máa máa jẹ ni mo ní kó lọ provide àbí ibi tó fẹ́ sùn ni mo ní kó lọ mú wá màmá tèmi ò lè kúrò nílé yìí o gbọ́. wo ọkọ mi ṣúrí ọ̀rọ̀ tó wà lẹ̀ kò láriwo lọ a ní láti máa gbà bí ìgbà tá à ń gbàgbà ọtí láàrin ara wa ṣé bí mọ́mì nílé ọkọ tiwọn tí kò máa lọ ilé ọkọ wọn kódà ọ̀rọ̀ àfẹ̀mílẹ̀ sílé ọkọ mi báyìí kò jù bẹ́ẹ̀ lọ kó ní kálukú kó rọra wà láàyè ẹ̀ nǹkan tí mò ń sọ nìyẹn kó lé tó yẹ jẹ́ kí mọ́mì jẹ́ kó máa lọ sílé ọkọ wọn kó dẹ̀ fèmí lẹ̀ sí ilé ọkọ tèmi mi báyìí sórí o nǹkan tèmi fẹ́ òun ni me and my husband. bẹ́ẹ̀ni. you and your husband. bẹ́ẹ̀ni. ìwọ ni wa you and your husband. oh but ìgbà tí màmá tiẹ̀ wà láyé tán wá sí bíbá ó ti bàyí pé bíbá náà ń gbé àbúrò ẹ ó wà bíbá ibi náà ló ń gbé o èmi ni mo tẹ́kẹ̀ àbúrò ẹ títí nìsín bùkátà tí mo ṣì ń gbọ́ ni àbí wọ́n take care màmá yín títí títí tó fi pọ́ lọ́jọ́ dé kó tó di pé wọ́n lọ seventy five percent owó tá a ná lé wọn lórí àtọwọ́ tá a fi ṣe operation èmi ni mo máa sàn ó mọ̀ pé mi àmà husband ni ẹ o tí mo tọ́jú àbúrò ẹ̀ títí o sọ pé kí n stop o ò ní kọ́ kúrò bí o ó wá dórí títèmi ń sìn tọ́hún di títèmi ìgbà ìlú wa rí pé mi àmà husband tó bá fẹ́ ṣe mi àmà husband kò ń ṣe lórí màmá títèmi ó lè ṣe sórí nǹkan mi bọ màmá tèmi kò kúrò nílé o o gbọ́. Táyọ̀ kí ló fa gbogbo àròyé náà kí ló fa gbogbo ìrègùn ṣé òkè ó máa níyàwó òrílẹ̀ ìtọ́jú ìyá ìyàwó ẹ̀rin àbí kí ló ṣẹlẹ̀ ojúṣe ẹ ló ṣe gbogbo ètò ṣe yẹn ẹ̀tọ́ ẹ ojúṣe ẹ ló ṣe o ní ìdàtí màmá fi sìnrẹ̀gùn lé mi lórí. mo gbàgbọ́ tójúṣe tiẹ̀ náà ni láti tọ́jú màmá mi. Ah, èmi ní choice oh. èmi ní choice mo lè decide láti má tọ́jú wọn. ìwọ lè decide láti má tọ́jú. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. but all right ojúṣe tèmi ni láti tọ́jú màmá tí. ojúṣe tiẹ̀ ni àsọkùnrin àjẹjẹ mi ni mo jókòó ìwọ lọ́wọ́ ìwọ lọ́wọ́ fàmí lọ́dọ̀ wọn náà. Ah, ìwọ lọ́wọ́ pè mí pé tọ́ ọmọ yìí o ẹ fún mi o mo fẹ́ máa tọ́jú ẹ o sọ pé kò kọ́ tó bá ṣe ojúṣe ni. ẹ lọ́wọ́ ìwà lẹ́wà tó ẹ pé lóòótọ́ lórúkọ ẹ fẹ́ rú ẹ tó ẹ pé lóòótọ́ ló fẹ́ níwà mẹ́wà tó níyẹn màmá mi ò kú òun lé ó dẹ̀ di dandan fún ẹ láti tọ́jú wọn that is just it eh, period. ó eh, jẹ́ lọ gbalé fún màmá táyọ̀ lọ gbalé fún màmá ẹ̀ wọ́n lọ gbalé kódà kan tó bá fẹ́ kí n mú owó lápò mi lọ fi gbalé yẹn mo ṣetán láti mú màá lọ gbalé fún wọn gbogbo nǹkan tó bá ń fẹ́ a fi síbẹ̀ bó jẹ́ kí n máa lọ ra oúnjẹ síbẹ̀ gbogbo màá lọ máa ṣe lọ gbalé fún màmá ẹ̀ a lè jọ gbẹ́nu lẹ́yìn wẹ́rẹ́ wàá sọ ẹnu gbọ́ lórí ta kò sí wàhálà kò sí problem à ń bẹ kó o ń parẹ́ bóyá o land right jù wá lọ ni bóyá mi lórí ń ta ni bóyá wọ lórí ń ta ọ bóyá wọ bóyá bóyá màá mẹ́ẹ̀ lórí ń ta ni àjọṣojú èmi àti ẹ nínú ilé. bí mo bá lówó máa tọ́jú ìyá mi òòṣà kékeré tí mò ń bọ̀ ni. bí mo bá lówó máa tọ́jú màmá mi. Eh òwe la tó wá jẹ bí ká wá nọjú. ẹ kọ́kọ́ jókòó báyìí. ọjà ara lẹ máa ń dáńté. bẹ́ẹ̀ni ẹ dáná ní ìdùnnú. ẹ tí wọn wí pé bíbá ti yàtọ̀ sí main building. ó jẹ́ mọ̀ nǹkan ibi báyìí láti jọ tí mo ti wà nílé yìí bóyá mo wọ bẹ̀pẹ̀ mẹ́ta yìí kí mo wá kiri àwọn èyí tó wà lọ́kàn yẹn méjì kí náà fi yẹn ṣe. grandma ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe ìyàwó ọ̀gá lókè àwọn lọ ṣàlàyé fún mi pé kí n mú yín wá síbí pé bí kí n bí báyìí. kàmáyèrè. no wọn níbẹ̀ lẹ́ máa máa sùn ni kì í ṣe pé ẹ máa ṣe níbẹ̀. bí kí o. wọ́n ní bẹ́ẹ̀ lẹ́nu màmá sùn kí wọ́n pè ń bí kí o. ẹ jẹ́ ṣàlàyé fún yín ṣé rí tí wọ́n bá ti kọ́ ilé tó dáa tán wọ́n máa wá kọ́ ilé kó tó kùkùn sẹ́yìn. ẹ fáwọn tó ń sọ géètì. àwọn àlejò tàbí àwọn òṣìṣẹ́ inú ọgbà tí wọ́n bá fẹ́ kó máa wọnú ilé wa àwọn ni wọ́n máa ń darí wá sí bq bíbá pé kí wọ́n máa wà ń bẹ̀ àwọn yẹn ò láǹfààní láti máa wọ inú main building ṣe wá rí bq yẹn àwọn gardener àwọn cook irú èmi báyìí àwọn òṣìṣẹ́ inú ọgbà àwọn ni wọ́n ní àǹfààní láti máa sunbẹ̀ tàbí láti máa wà níbẹ̀ so àlẹ́tọ̀ láti máa lò sí main building ni grandma. ṣátẹ̀mí àtẹ̀mí náà. bẹ́ẹ̀ <laughs> ah! ni grandma. wọ́n níbi ni màmá sùn ṣé nínú ilé ọmọ tí mo bí àbí ẹ̀ mọ ohun tí mi rò pé mo tó ń sọ yẹn torí àwọn tó bá ń sun bíi àwọn òṣìṣẹ́ àwọn kìnnì kan gádínà tuntun sọ yẹn sẹ iṣẹ́ àwọn tó ń gòkò ọgbà. bẹ́ẹ̀ni àwọn tó máa ń bá wa tún ọgbà ṣe tó máa tún àyíká ṣe. ẹ ṣé mi wá wà nù àwọn tó ń tán gbà ṣe àbí mo já gòkò. Ah! ìyá akin lórí kí n bá máa sùn gbé ó sọ fún ọmọ mi ọ̀gá ọ̀mù kankan pa ẹ̀ o nígbà tó bá ọ̀gá bá ti wọlé lọ sùn tàbí tó bá ti lọ bíṣẹ́ ni wọ́n lè ráyè ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn ìdí nìyẹn tó ṣe ni pé kí mú yín wá o nígbà tó ga òsì lé o. ìmọ̀ ìrírí eléyìí rí èmi ni mo bí ọ̀gá o àbí wọ́n sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ọ̀gá ló kọ́lé àbí ó mọ̀ bẹ́ẹ̀. mo mọ̀ kọ́ka wa. ìyàwó ọmọ mi wá ní kí n má bá wọn gbé mọ́ wọn máa gbé inú lélẹ̀. ìṣó ọmọ bá jìnnà ó bá máa jọ mí lẹ́nu o. báyà ọmọ bá wọlé bàbá lé mi síta. Yay! Ah! Grandma, ẹ má sunkún mọ́. Lóòótọ́ ni ìyá dá mi sí. Grandma, má jọ. Ẹ má sunkún, ẹ má sunkún kó má tún dá nǹkan mi sí ẹ̀ sára yín ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ jìyà lẹ̀. kí ni mo ṣe é mo jìyà lórí ọmọ mi. lọ́mọ ìpínlẹ̀ ẹnu ju bọ́lá ni màmá sùn ẹ ò bí lọ sí bí àbí tí ó bá bú lọ síbi àbí oríṣi àdì bàbá sọ. yàrá kótókótó yàrá kan wà nù ó sọ bẹ́ẹ̀ di kalẹ̀ síbẹ̀ ni. òrìṣà bí ìyá ò sí òye bí mo bá lọ́wọ́ máa tájú ìyá mi òrìṣà kékeré tí mò ń bọ̀ ni. ẹ̀gbọ́n mi. àbúrò bá wọn. èló ló sọ pé owó tó fẹ́ fi tú mọ́tò yẹn ṣe kù tí mi mo sọ fún yín one fifty thousand ní ojú bẹ́ẹ̀ lọ iye tí ó kù nìyẹn mo dẹ̀ pé ìnìkan mo ní. inú ẹ dùn one hundred and fifty thousand lójú bẹ́ẹ̀ lọ yẹn nìkan mo ní hmm. mi ò ní one hundred and fifty thousand àwọn send hundred thousand sí ẹ ṣá. àti ìgbéwò ẹ̀ kiri ẹjọ́ náà ṣe fẹ́ kọ́kadà aláàgùnmọ́lẹ̀ ni ní wọn á sì gbọ́kadà kiri lọ́kadà wọn láyọ̀ mọ́lẹ̀ ẹjọ́ náà ẹ ṣàánú mi. check phone. ẹ mo ti send iye tí mo ní. àǹtí mi hundred thousand ló wà mí jẹ́ òní kí wàá gba balance. ẹ̀jọ̀ kí ló máa ń ṣèyàn ọmọ ayé tètè kì í nítẹ̀ lọ́rùn náà olóníìdì one hundred and fifty thousand orí èèyàn fún ẹ lọ́ndọ̀ ẹ̀kẹ́ nínú ẹ̀ ó wá tún sọ pọ́jọ́ òní kó wá gba balance kí ló dé lọ́ọ́ sùn fún ìtókù fún rẹ̀ náà. ẹ mọ̀ pé mi náà ò ṣe bẹ́ẹ̀ náà ẹ̀yin nìkan mo ní ẹjọ́ ṣàánú mi náà. iye tí mo ẹ ṣe máa mi kí ọkọ yìí tó bá jáde. all right. máa mi kọ́ mọ all right. ẹ ṣe the níta. all right. fẹ́ máa lọ síbẹ̀ yẹn. okay. Mm. Uh, meanwhile mo ti bá doctor sọ̀rọ̀. okay. so máa ṣe ìwọ fún mi jọ. Uh, bá mi gbé mọ́mì lọ fún um, usual medical check-up wọn. okay. okay. Mm. then ó máa ṣe ìwọ fún mi. Uh, bá mi mú nínú owó ọwọ́ ẹ̀ bá hundred thousand bẹ́ẹ̀ kó fún ọ lọ hospital. owó ìbò ni. Mm, owó tó wà lọ́wọ́ ẹ̀ náà ṣọwọ́ kan wà lọ́wọ́ mi. ìwọ aláwọ̀ àwọn ọmọbìnrin jọ́bìjọ́bì one fifty thousand kan wà lọ́wọ́ ẹ̀ kàn bá mi hundred you understand? jane dey tell my love babes okay? Um, okay. i'll see you. Okay. Right. love you darling. i love you too. oríṣiríṣi ara ò lè tán ní alára kí n mú odidi one hundred and fifty thousand owó tẹ́lómi fi ń ṣayé ẹ̀ tó kakọ̀ lọ fi ṣe medical check up lásán lásán fún mọ́mí odidi one hundred and fifty thousand àbí mo ti ṣe. mama ìyá ah, mi ìyá mi ẹ báwo wà lára ẹ orí yẹn yìí ṣe ní rẹ́rẹ́ àwọn oògùn yẹn tẹ ní kí bá yẹn kó wà ní ìdílé. ṣé paracetamol wà ní. ẹ paracetamol wà ní. o ṣe ọkọ mi ọmọ atọ́jú ẹ̀ àrọ́ ọmọ tọ́jú ẹ̀ o ṣe àwọn. grandma kí lẹ fẹ́ ṣe. bẹ́ẹ̀ ló ní anúrí fọ́ mi. ẹ fẹ́ lóògùn ẹ dúró náà ṣé ẹ ti jẹ kankan láàárọ̀ iṣẹ́ tí kò fẹ́ kankan sínú. mi ì jẹun. ẹ dẹ̀ fẹ́ lóògùn yìí ṣé mo pé tẹ bá lóògùn yìí sínú òfìfo ó lè dá ọkàn lẹ̀ sí lágọ̀ọ́ ara pàápàá jùlọ yín tẹ ti dàgbà yìí. ọ̀tọ̀ ni oúnjẹ mi nǹkan wọn náà ò gbóúnjẹ wa. sọ̀rọ̀ púpọ̀ jù ní ọ ṣé lóúnjẹ yẹn gbọ́ngàn ni wàhálà wa mo kó ṣe kí mi dáná láàárọ̀ yìí o mo ti gbóúnjẹ kaná láàárọ̀ yìí o àmọ́ àwọn ọ̀gá lókè ìyàwó ọ̀gá wọ́n ti pàṣẹ fún mi láàárọ̀ yìí wọ́n dẹ̀ ti ṣàlàyé fún mi pé oúnjẹ akin nìkan ni kí n ṣe o mi gbọ́dọ̀ gbómi kaná lẹ́yìn. ìwọ náà wo okù nígbà tí o sòun jẹ nílé mọ ibi wàá dẹ ti jẹ kó tètè gbọ́. rama kò ṣe pé oúnjẹ wà ní rẹpẹtẹ nínú stọọ wọn kàn ní kí n má dáná ni ó kàn ní lẹ́yìn ọkùnrin àwọn kí n dáná kọ̀ọ̀kan lẹ́yìn kẹ́ni bọ́ọ̀lù gbọ́dọ̀ jẹun ẹni tó bá fẹ́ jẹun kó mówó lápò rẹ̀ kó lọ lóúnjẹ ń ta kó dẹ̀ jẹun. àdèmí náà. pàápàá jùlọ ẹ̀yin grandma. Hmm. ǹdẹ̀ lè lo oògùn yín láì jẹun. bẹ́ẹ̀ni. ṣe ṣe bá mi bú gàrí kí n mú kí n lè lò. grandma grandma ṣeré ó ti ní àwọn nǹkan kan tí mo fẹ́ sọ fún yín àmọ́ mi mọ bí mo ṣe fẹ́ sọ fún yín grandma ẹ̀yin àgbàlagbà báwo lè ṣe máa mú gàrí sínú ìfìfò ẹ́ àti wípé grandma kó má dàbí ẹni wípé mo mo yọnu sọ̀rọ̀ tí ó kàn mí torí ẹ ọmọ ọ̀dọ̀ lásán lásán yìí jẹ́ nínú ilé àmọ́ èmi náà lágbà nílé èmi náà lágbà nígbà wọ́n rò ó pé gbogbo nǹkan tí ìyàwó ọmọ yẹn ṣe fún yín gbà mọ́ ṣé ẹ lè gbé ọmọ yín kẹ́ ṣàlàyé fọmọ yín o ìyá yìí ti pọ̀ jù nínú ilé ọmọ yẹn grandma ó yẹ kẹ́ máa ó ṣe kẹ́ máa farabalẹ̀ máa jẹ́ wọn ọmọ lásìkò yìí. mo ti mo ṣe kó ṣe pé mi náà ò lè sọ ìfẹ́ dálé ọmọ mi. kò tiẹ̀ dá láti ẹ fẹ́ dálé ọmọ yín rẹ̀ ṣe fẹ́ dálé ọmọ yín rú bó ṣe máa ń sọ̀rọ̀ sí yín tó ṣe máa ń wọ yín tó ṣe máa ń mú wá sí mi pípa yìí ò dáa ọmọ yóò dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Bambugari Bambugari kí n lè lọ. Ah gbàmù gàrí ọmọ fún ìlú ogun rẹ yẹ. ẹ ẹ jẹ́ kí n wo kitchen bóyá mo lè sáré yí ọ̀kan kan jáde wá fún mi kí n fi rú. má ṣe ẹ yẹ nǹkan tó máa kó bẹ́ẹ̀ má yẹ kó fún èrè tèmi máa mú gàrí mi dára mú gbàdúrà tèmi ráyè ẹkún láàárọ̀ ẹkún lálẹ́. mo ṣe ìwọ náà ṣẹ̀dá mi ẹ̀dẹ̀ yóò sì rí wọn láwé pé mi ò nẹ́nìkan gbàdúrà mi bí mo ṣe. Yeah. ìgbà wo ló fẹ́ ṣe ìdàgbà ìgbà wo ló fẹ́ ṣe ìdàgbà. ìfẹ́ ọmọ mi púpọ̀ ìdẹ̀fẹ́ dání ìyàwó mi ọmọ mi ní dúdú. pẹ̀lú ọmọ mi ọmọ mi bá dé máa bọ́dún ya, fúgbà díẹ̀ ni. ṣé àti ti ṣe. tó bá dé sìn ẹ máa wo mìíràn gbà. àmọ́ mi ní ròjọ́ fún ti ṣe náà ó tó mọ̀ tó yẹ kó ah. jù. mi ni pé kí wọ́n gbà bí ọmọ. tọ́jú màmá mi abiyamọ tó tẹ́ tí kì í fòwúrọ̀ ṣeré bó bá lówó tọ́jú ìyá rẹ ó ṣe àbí ìyá ò sí. mo ti ń bọ̀ o. káàbọ̀ sá ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ sá. ẹ kú rìn ẹ káàbọ̀ sá ẹ kú lẹ. ẹ káàbọ̀ mà. ọlọ́yọ̀ ọ̀yà ìwọ kó o. ṣùgbọ́n ẹni tí mo sọ fún ẹ pé mo ṣẹ̀ṣẹ̀ gbà nìyẹn. house help. yes. Ah, kí ló dé tó gbọ́ ọmọdékùnrin oṣoojóbìnrin. ọmọ kékeré màá lọ́mọ yẹn. ọmọ kékeré lè yẹ ọmọ kékeré. ẹ káàbọ̀ ma báwo ni trip yín ma. oh it was fantastic thank you. Oh, thank you. Yes, ma. Um, <clears throat> ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bíbá? èmi náà ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ bíbá yìí wọ́n dẹ̀ sọ fún mi pé oṣù kan péré náà máa fi ṣiṣẹ́. ok yes ma. bye. Fisila, you don't worry. Yes. All Thank you. Yes, ma'am. Okay. ọmọ ìkiri ṣe ọmọ ìkiri lele mi fẹ́ ọmọ ìfẹ́. Ṣé dúró kọ̀ wù? Ó kọ̀ wù. Ọmọ kékeré ni. Ó kọ̀ wù kiri mi ìfẹ́ ọmọ méjì okay ṣé mo ní mi lè ṣiṣẹ́ fúnra mi ni. Ah, ẹ bọ bẹẹ kí ló tó trust me. fi gbogbo fi trust sílẹ̀ mi ìfẹ́ ọmọ ọ̀dọ́. tí máa fẹ́fẹ́ yan ọmọ tí máa kọnu sílẹ̀. ṣé mo ẹ ṣe tán. mi like. ṣé mi sọ pé fẹ́fẹ́ mi láìkẹ́ mi sọ pé fẹ́fẹ́. like. láìkẹ́ nǹkan tó ti fi ń lọ mi nìyẹn kò dẹ̀ stop ẹ̀. ojú ẹ rèé káàbọ̀ <laughs> kò ṣe òkú gbogbogbà mi ah. òkú ànáwọ́ sí. mo ti sọ fún ike máa dúpẹ́ lọ́wọ́ mi mọ́ gbogbo wa la mọ̀ yìí pé iṣẹ́ táwọn òbí wa ṣe lórí wa kò ń ṣiṣẹ́ tó kéré àdẹ̀lẹ̀ sán tán tó ti bá ṣe nǹkan kan fún yín ẹ má máa dúpẹ́ má dúpẹ́ lọ́wọ́ mi. ìtọ́ eh, ló sọ ọkọ mi yorùbá ní yìnyín ní ẹni lè ṣe mí. ẹ eh, àbí náà ẹ eh, màmí ṣe ẹ ti ṣe kí ọlọ́yọ̀ lọ dúró. Ah, lọ síbò Ah, mo sọ fún ẹ lórí fóònù mo sọ fún ẹ pé mọ́mì ti wà ráàánú ti tó ọjọ́ mẹ́ta in fact ìwọ gan-an fẹ́ rí wọ́n ní káwọn ṣáàtì ẹ̀rí ojú ẹ̀ káwọn tó máa lọ nígbà tó dẹ̀ ti dé tán ti rí ẹ́ńsìn wọ́n ṣe ní pé kí ọlọ́ọ̀ wá lọ. so mọ́mì ti dé láti jẹta ẹ wá rójú mi ẹ ti rójú mi tán náà nìyẹn wá ẹ lọ bí kankan ah, ẹ lọ sẹ́niwẹ̀. ó kọ́rọ̀ mi yé e. babe mo ń try láti jẹ kọ́rọ̀ ẹ̀yìn mi náà ni mọ́mì ò lọ bí kankan ṣé ẹ bí ṣe ń wòye ó kéré jù ẹ máa lọ̀sẹ̀ kan pẹ̀lú mi kẹ tó máa lọ ẹ lọ́bi kankan ọ̀hún ah, ah. ẹ wá lè ń lọ lẹ́yìn. wọ́n ní fún wa tọpẹ láyè kẹ́ lè sọ̀rọ̀ ni. ẹ má fún wa láyè ọ̀rọ̀ ẹ má wọrí ẹ disturb wa ẹ disturb wa. lára lè gbọ́. èmi kémi dá sọ̀rọ̀ yìí tó bá ní ká ẹ lóṣù kan. ó bẹ́tà kó má dà sí. Ah, oṣù kan yá. kò burú gbà náà. ẹ má mi mo ní a lot of gist then mo ní. ẹ mi ti tẹ̀rù fún yín àbẹ́wò pé ẹlẹ́rù ni. ẹbí eh, eh, tí dẹrù fún yẹn ká wọlé. ẹ ká wọlé mà. ẹ ṣáà rọra ìyá àtọmọ ẹ eh, ṣáà ń jẹ́ kó rí mi wú àwa náà pé bàbá tiwa náà wọn náà máa bọ. o. Um, Yes, my love. Mo fẹ́ tọrọ nǹkan kan. Mo fẹ́ tọrọ nǹkan. Mhm. Okay. Ọ̀yá oh, tọrọ. Lọ́sàn án wọn ti mú ní lẹ́gbọ́n ọ̀kan lẹ́gbọ́n. I'm listening. Mo ní two million naira ni. Two million naira. Mhm. Ah. Ah. Ṣé ẹ wà lẹ́gbẹ̀ẹ́? Two million. Bọ̀ dúró. Darling. Mm. Ah, owó kan ṣì wà lọ́wọ́ ẹ̀ Ah. Yeah. Owó èwo. Ah. Ṣebí ìtókù náà ló ní kí n fi bẹ́ẹ̀ gbé mọ́mì lọ sọ́spítù náà mo dẹ̀ ti gbé wọn lọ sọ́spítù. Owó ti tán. Ah. Ẹ́ẹ́. Eh. Wọ́n máa ń lè kó owó tán. Mo yẹn láti máa dá mi ìṣẹ̀ lọ́wọ́ ni ẹ̀. Ẹ eh, bọ̀ tìyẹn wá yàtọ̀ <laughs> ilé mo ní ìdí ẹ̀ lójú. Ẹ bá àpérò. Wọ́n mí mọ́ Eh, èyí tẹ tó ń kọ̀ǹpléènì lórí ló ń fún mi ní concern. Hmm, ó lọlẹ̀ díẹ̀ ju ti tẹ́lẹ̀ ní òyìn ṣe mí èyí ṣe mí lè jẹun. bọ̀ ẹ dúró náà kí ló ṣẹlẹ̀ gba tí mo ní kí ìyàwó mi gbé yín lọ sí hospital ẹ̀dùn hospital ẹ mọ̀ pé yín dùn yẹn ẹ̀sán yẹn fún wọn lọ́hùn ẹ̀dẹ̀ tó dọ̀hún náà ẹ fún mi ní reply padà pé nǹkan tí mo bá dé láti hospital. ṣé ẹ ẹ mọ́ mi ṣe bí aṣáà lọ sí hospital náà àlọ́ àlọ́ ẹ̀ àlọ́ adẹ̀rí dókítọ̀ wọ́n dẹ̀ fún yín lóògùn àbí àbí mọ́ mi. wọ́n fún mi ìyá kíkọ́ ni ó sọ̀rọ̀ pé wọ́n fún mi ààyè ah, òun rẹ̀ lẹ́rìí mi ó ti fún mi náà ló ń sọ yẹn. tí mo good complaint tèmi wá ni pé kí ló tẹ̀ sọ fún dókítà pé èyí ń dùn yín lọ́sibítù. kì í ṣe pé mo gbàgbé láti complain o àmọ́ àwọn ti ṣàlàyé fún dókítà wọn ti pọ̀ tí n bá tó wà lọ mú yẹn sí ó lè dàbí bó ti pọ̀ ju ní tiẹ̀. Ah, anyway jerry complain mọ́tò kò ń sú mechanic into eh, hospital wà fún ọ nìyẹn ṣe ti bọ́ máa ẹ̀rọ bá ti dìgbà mí ohun gangan létí máa máa sọ fún un mọ́tò pé yá mú pépà máa list nǹkan báyìí kí n má bàa gbàgbé nǹkan tó ń ṣe mí tó ń ṣe mú dẹ̀ trust ẹ̀. Ah! ẹ wò mọ́ mi ṣẹ́rí ìgbà tá a ti dọ́sítù yẹn ẹ bá ti sọ fún mi pé yín ń dùn yín ẹ bá ti sọ fún mi ẹ mọ̀ wípé mo dẹ̀ ń bí yín o pé eh, eh, ibi mélòó ló ń dùn yín láàgọ́ ara ọ̀kẹ́ tètè sọ fún dókítà kan lè treat. <laughs> Eh, nígbà táwọn. ẹ bí wo n fẹ́ sọ fún ẹ náà ṣe pé mo gbàgbé àmọ́ mi fẹ́ kó wàhálà rẹ̀ tèmi náà ló ti bá rẹ̀ látàrọ. ẹ̀ka tó kúrò lé lọ́jọ́ mìíràn a máa kọ líìsì gbogbo mi tó ń dùn ọ́ lára àwọn kàǹkà. ṣe ó jàre ọkọ mi. báyìí mọ ọmọ. bí mo bá máa tájú ìyá mi òòṣà kékeré tí mò ń bọ̀ ni lọ́jọ́ wọn rí jẹ́ màmí ni lọ́jọ́ tí kò sí màmí ni. ah ọkọ mi wá jẹun. Ah, àgbà bìrè ṣọdún. dùn eh. wọn náà tèstè. ẹ ẹ jẹ kí n tèstè. Mm. Mm. ó yà wá kí o. kí wọ́n bá wọ̀ náà bó ti wá ara mi ti jẹun sí. òde. mo jẹun létà. ṣe ọkọ mi. yes ma. o tí n bá jẹun tán mo lọ́rọ̀ tí mo fẹ́ bá wà àtọkọ ẹ̀ sùn. ṣé kò sí ma. àlà kò sí nǹkan kan àlàáfíà ni. ok. láti jẹun tán. <laughs> ara mi ṣe ọkọ mi o kò tọ́jú mi. yes ma. hello ẹ̀gbọ́n mi ẹ lọ ti ṣe báwo ni ṣó wa ókè. àlàáfíà ni mo wà ẹ̀yin gan. pẹ̀lẹ́ báwo ni ṣó lẹ ń gbádùn èkó. akókó ah, ń gbà ó à ń gbà um, màámi mo fẹ́ bá sọ̀rọ̀ torí mo mọ̀ pé tí n bá pè yín sìn mi ò lè rí màámi bá sọ̀rọ̀. ọ oh, um, mi ò sílé presently fáàmù drive mo ṣe ń bẹ sọ̀rọ̀ pé ìyá akin. ọ̀gẹ̀gbẹ̀ ìyàwó mi yóò máa gbé fóònù fún màámi. Ah, bọ̀ ẹ̀gbọ́n mi èló lẹ fẹ́ ra fóònù èló lẹ fẹ́ fóònù tí màmí ò lè ní fóònù mo ṣe ní láti kọ́kọ́ máa pè yín àbí kí n máa pè ìyàwó yín kí n tó rí màmí bá sọ̀rọ̀ kò nice. now listen mm, don't start. don't start ti ṣe èyí ò ní rí máa miss ẹ all the time àti ọba dẹ̀ ti wà ráàdù wọn máa wọn máa bẹ̀rẹ̀ sí ní nìyàn lára ni ẹ a máa fún yàn dààmú ah kí ni big deal nínú. kò fẹ́ bá màmí sọ̀rọ̀ kí n sọ pé okay uh, báyàwó mi sọ̀rọ̀ á dẹ̀ gbé fóònù fún màmí tó bá fẹ́ bá president country sọ̀rọ̀ kò ṣé o bá wọn sọ̀rọ̀ direct ni kí ló lè tó yẹn má bẹ̀rẹ̀ o má bẹ̀rẹ̀ o. um anyways ṣé o gbàgbé wípé uh, mo invite wa àtọkọ ẹ ní this uh, Sunday. mo ti gbọ́. okay then bye. Yeah. ah ṣe man wàhálà ìpọ̀. ẹ ló mọ́mí ẹ̀kẹ́. ti ṣe ló ń sọ̀rọ̀. <laughs> ọjọ́ kan pẹ̀lú ṣé dáadáa la bá yín. olùwà ṣe ń kọ́. well èmi náà wà òkè. ẹ ò tẹ bá ń gbọ́ ó pọ̀ <laughs> nǹkan tí mo gbé wá fún yín ló ń jẹ bẹ́ẹ̀ anyway mo fẹ́ bá màmí sọ̀rọ̀ ní ẹjọ́. màmí èmi ni. Ah, ọkọ mi ò káàbọ̀ dàda ló dé. mi ò mọ ah, ọkọ ẹ kọ. ṣé dáadáa lè wà má. ẹ wò ó bá ti wà lálàáfíà ìyẹn gangan ló ló wà important ẹ mo kàn ní kí mo mí sí ń bàjẹ́. ta ẹ má wọrí tó bá di um, ọ̀túnla ó yẹ kí n wá rí yín lọ́túnla <laughs> ẹ náà èmi náà ti mí sí. ẹ wo mi tú ẹ wo mi jẹ níwájú. kò sí wàhálà ẹ bá ń gbé fóònù fún yàtọ̀. ẹ kò sí wàhálà ẹ ṣe gan kẹ tẹ kí ara yín ṣe wọn ẹ bá ń kọ́ imagine mo máa ní láti kọ́kọ́ pe ẹ̀gbọ́n mi àbí kí n pe ìyàwó wọn kí n tó lè rí màánù bá sọ nice now. Hmm, o ní o ní point because o ṣáà máa ná àwọn ọ̀rọ̀ kan tó fẹ́ bá mọ́ mi sọ tó yẹ pé o lè má fẹ́ kẹ́nì kankan gbọ́ but tó bá ti pè wọ́n pé kán lọ gbé fóònù fún mọ́mì definitely wọ́n á fẹ́ dúró láti gba fóònù wọn padà so wọ́n á dẹ̀ máa gbọ́ gbogbo nǹkan tẹ́ bá jọ ń sọ o ní láti ra fóònù fún wọn lóòótọ́. to get point tí máa lọ lọ́tún làmú ní láti ra fóònù dá. kò sí wàhálà kò sí wàhálà lórí yẹn. tọrọ o nílò láti ra fóònù fún màmá ẹ àmọ́ ẹ̀yin méjèèjì ti ṣe fẹ́ ra fóònù fún màmá ẹ tó bá dọjú alẹ́ ta ló fẹ́ ra fóònù fún yín nígbà tọkọ wà ní Sokoto tí ìwọ ìyàwó wà ní Kàfàǹṣà tẹ wá lọ́lọ́run ò gbàdúrà nígbà tẹ́ ìgbára dúró fúnra yín bó lẹ ṣe fẹ́ mọ̀ pé Ọlọ́run gbàdúrà bí ò gbàdúrà hmm. ti ṣe torí ìtẹ̀mu dẹ̀ ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó wù mí kó ṣàbíamọ nínú ilé mi torí ìwà ẹ̀ dà sí i ṣọ́ra àwọn ọkùnrin tó ń wò yìí <laughs> ejò ni wọ́n o wọn ò ṣe é nẹnu fún o ìgbà yẹn ló máa lọ fún ẹnìkan lóyún ta kí ni. màámi. jẹ́ ń sọ̀rọ̀ jẹ́ ń sọ̀rọ̀ ká lọ fún yàn lóyún ta wa máa purọ́ méṣù á ní ṣe èṣù wù mí kò finú ṣunú kò fẹ̀yìn pé ọmọ tán ọlọ́run àdẹ́bà mi ṣàánú ẹ̀ wò. ẹ wo màámi iṣẹ́ báwa náà gbìyànjú à ń gbìyànjú àdúrà takọ̀ ń gbà ní pé kí ọlọ́run kó bá wa dé ìgbìyànjú wa ládé kí ọlọ́run má ti dé ládé tó kù kékeré ni bẹ́ẹ̀ ni ọlọ́run adé gbìyànjú yín ládé ṣùgbọ́n ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ gbára dúró fúnra yín wà á bọ́kùnrin wà á bóbìnrin kódà wà á bí wà á bí nínú ilé ọmọ mi tí màá fẹ́yìn gbé pọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba. mọ́mí iṣẹ́ ìfẹ́ anything mo fẹ́ lọ sókè. rárá mi ìfẹ́ kankan. ok ma. o ṣe ìyàwó mi ṣe ọkọ. ẹ báwo ni àwọn ọ̀rẹ́ mi ò ní fẹ́ jáde padà wọ́n kàn fẹ́ píkì kan. bọ̀ ọ̀rẹ́ ṣó mọ̀ pé yẹ kó gbé aṣọ yẹn wá bá wa níbi tá a wà ní kò ní sẹ́sùn bá tó ṣe tẹ̀lé ẹ wá lè gbọ́ òní gbọ́. má dà lóhùn alákòógbàgbé òṣì ni jọ́sùn yẹ ká tún tẹ̀lé wa ká wá gbaṣọ́ nílé ni. Ah, eh. ẹ jọ ṣé bẹ́ẹ̀ ń rí ojú mi tó ń dọ̀ yìí ṣé ẹ fẹ́ sọ pé inú yóò dùn inú wa dùn àbí bá ṣe jọ ń wọlé tayọ jáde bá ṣe jọ ń lọ tayọ ń bọ̀ yẹn ẹ láìkẹ bẹ́ẹ̀. aláìkẹ tí àgbàṣọ jáde. wàhálà yín pọ̀ wàhálà yín pọ̀ how many minutes la fẹ́ fi wọlé tí n bá fi gbàṣọ fún yín tẹ máa jáde padà tẹ dẹ máa máa lọ ẹ. ó yá wa lọ gbọ́ wa. ẹ máa ṣáàbà mi ṣe é bí one hour. ẹ ẹ kúrò o tí a ò gbọ́ mi ẹ abájọ mi gbọ́ wa ni mo sọ́ọ̀rì gan-an. Ọ̀gá. Ẹ̀rọ màmá ẹ̀rọ. Màmá, quem ni gbogbo pàlàpọ̀ abẹ́ Se Ṣé mi ò ti sọ fún yín pé kẹ́ yé jókòó ẹlẹ́yà máa jẹun òṣì bíbà yìí mọ́? Tẹ́ bá fẹ́ jẹun, ẹ bọ́ sí dání tébù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti ń jẹun é ń ṣe bíbà yìí. Ẹ ṣe ẹ̀yìn gan-an kù síbẹ̀ yẹn ẹ̀ ń jẹun bíbà yìí. Ah! Ẹ tiẹ̀ dúró náà ṣé wọ́n fóúnjẹ ṣe yé ni? Arúgbó Ah, kí ló dé ìyá ọjà ń jẹ yín kékeré ni ẹ ti láì oúnjẹ jù ah, wọ́n ní téèyàn bá ti dàgbà báyìí oyè ogun jà ní gbogbo arúgbó tí mo mọ̀ wọn lè jẹun ìmí kan ò tiẹ̀ rí lẹ́yìn tó lè máa fi jẹun mọ́ bọ̀ ẹ̀yin ẹ̀ máa jẹun bí ìgbà tẹ́ fẹ́ para yín tẹ́ fẹ́ jẹun kù ni kí ló ṣe yín kan náà ah, a sì ń ba yín so ilẹ̀ sí ilé ẹ̀jẹ̀ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ ti bàjẹ́ ọ̀jẹ̀ kí ló ṣe yín kan náà ètò ẹ̀jẹ̀ tó kẹ̀lẹ́ yẹn jẹun bí ìbàyìí mọ́ ẹ̀ kì í gbọ́rọ̀ ni rí ọmọ mi mọ́. ẹ mà káàbọ̀ ẹ kú àlàyé o ẹ kú àròyé ẹni small ti ká tó wí ká tó fọ̀ ẹ dẹ̀ máa bẹ̀rẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ explanation ilé ọmọ yín ilé ọmọ yín ṣé mo ta mo bá yín dùn ni. ẹ nígbà tí màmá wa ń gbọ́sí tó jẹ́ màmá tiẹ̀ wọ́n jẹ́ oúnjẹ mẹ́rin ìgbìmọ̀ kan tó sùn. ẹ jọ torí ọlọ kí ló fa sítórí òṣì lẹ́nu yín kí ló fa ẹ ẹ ti dé kẹrẹ ọtá wọn kó ra ìwọ nílẹ̀ gàdá ẹ ti kẹrẹ. mo fẹ́ sọ̀rọ̀ ẹ kó àlàyé. wàá rò pàmò ni wọn ẹ wo ẹ wo ṣẹṣẹ rí pé mo lálejò ẹ dìde. wọ́n pariwo báyìí. ẹ dìde ẹ dìde ètò àṣẹ náà kọ́ ẹ dìde kẹ́kọ̀ọ́ yàrá yìí lọ́jà rẹ. mi mọ mi mọ ẹni bèrè ẹjọ́ lọ́wọ́ yìí ìgbà tí màmá ẹ wá bí oúnjẹ òtẹ́ márùn ẹ jẹun jù ú lọ ẹ jẹun jù wọ́n lọ ni ẹ dìde dìde ó yẹ ẹ dìde dìde dìde dìde ẹ dìde jàre tẹ́ ń fà bí ìgbín ẹ dìde. jẹ gbogbo oúnjẹ ilé tán àgbàlagbà tó ń jà ìjẹnu tó tó yìí. ìwà lẹwà ló ṣe. iye ọkọ ẹkọ ni o pariwo lórí báyìí. ẹhẹ àwọn náà ni kí ló ṣe. Ah, ah, kò dáa o kò dáa o ìwọ náà máa dàgbà o ah. ìwà lẹwà nù kò dáa o. màgbà mi kẹ. wo gbẹ́nu òṣìṣẹ́ ọ̀járe kí ló ṣe é sì tí ò dáa ṣé nǹkan tí ìyá yẹn ń ṣe lójú tiẹ̀ báyìí ṣé ó dáa tó ń jẹun bíi ṣé kò mọ̀ bí tó yẹ kó ti jẹun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ọkọ yẹn ni wọn ò ní fẹ́ kí kí ìyàwó ọmọ kó ní ìsinmi wọn fẹ́ẹ́ máa bá ṣe orogún wo kẹ́nìkan máa disturb ọ̀rẹ́ mi nulẹ̀ yìí o àmórí ọ̀rọ̀ òṣìwò nìyẹn ìyá Jésù. wọ́n mi lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ irú ìró ń ha ìyá yìí oníyà nílé ilé ọmọ ẹ̀ kó má lè rìn síbi tó wù kó má lè jẹ oúnjẹ tó wù ló mú wọn lọ sọ̀rọ̀ ha ha òṣì orí jọ̀ṣọ́ orí kí n la pọ́npọ́n mọ́ ọ lórí ni. kò yé mi o. no ṣé mo fọ́ọ̀gì mọ́ ọ lórí ni ṣe fọ́ọ̀ lásán ni mo sọ sí wọn ni. kò yé mi o. ah ok o ò fọ́ọ̀gì mọ́ wọn lórí tó bá ti máa fọ́ọ̀gì ńkọ o. ṣé ìyẹn ló bá wa bí. ṣé aṣọ ló wá gbà àbẹ́jọ́ ẹlẹ́jọ́ ló wá lọ́ bíbà torí mi ò mọ nǹkan tó jẹ́ tiẹ̀ bẹ̀ kí n tiẹ̀ bẹ̀ ṣé wọn ló nìyá ni. agbọ̀rọ̀ ah! ọdún kí ló fẹ́ ṣáṣọ lọ fẹ́ gbà àbí o wá rojọ́ àbí o wá dájọ́ ah! mi ò rò pé lè nídìí aṣọ. kò nídìí wo fèmí láṣọ jẹ́ kó bá tiẹ̀ lọ mi ráyè òṣì. ah lẹ́yìn jọ uh, eh, oh, adviser. I'm not interested in the clothes anymore. Ah. I'm out of here. Go mo oh, go go go go. Mo ọ̀rẹ́ mi fẹ́mi láṣọ jàre tó bá interested eh, mi wá interested affected. Wọ́n dàbà bí sẹ́, tó fẹ́mi láṣọ yányá. Mo ṣe jàre. Mo ẹni tí mo wà lẹ̀. Lọ́jọ́ orí jẹ́ màmí ni. Lọ́jọ́ tí kò sí màmí ni. Lọ́jọ́ tó bá pọ̀ màmí ni. Ọjọ́ ìyá pèbí sùn ló pa ọ́ bí mo bá lówó ó máa tọ́jú ìyá mi kò ṣe é lágbèrò ọ̀kẹ́ bó bá lọ́wọ́ tọ́jú ìyá rẹ̀ ìyá ẹni níyá ẹni. lóde ọlọ́run lóde tó fìyàwó ọmọ mi ṣọ̀tá mi tó fìyàwó ọmọ mi ṣorogún mi tí ò tẹ́ jẹ́ gbádùn ọmọ mi láàárọ̀ dalẹ̀ mò ń jẹun láyé tíì ní the best food mi mò ń mú lọ́wọ́ dẹ́gbà lẹ́nu mi ìyàwó ọmọ mi. Ah! kò sóhun tá a lè fi wé òye ìyá ló máa dúró lọ́jọ́ tẹ́bí bá kọ̀ ni lọ́jọ́ táyé bá kọ̀yìn sí ni ìyá ẹni ló máa dúró bí mo bá lọ́lá màá tọ́jú ìyá mi òòṣà kékeré tí mò ń bọ̀ ni. myself don't trust them. Aláṣọ àlá kò jìnnà sẹ́lẹ̀pọ̀. Ẹni gbé kò dání o kó má ṣe bó ní hmm. ra ẹ̀ ọlọ́run ṣe ni.

sọ́nà bàjá ẹ̀lẹ́ bàbá mi ẹ̀rá yọ̀ ẹ̀lá ìbáríkà. sọ̀rọ̀ barica ọ̀lẹ́ wa máa mi o. ìgbà òkú ti rí ẹgbẹ́. ojú yín rèé ojú yín máa dán bí bàbá mi mú kùtù mọ́ra. ọlá yìí náà ni ẹ fi nílẹ̀ gbà kankan. olùwà ṣe. Sura. Yes, ma. Ọkọ o, ọkọ o òyàwó <laughs> tí mo gbé àfi bí ipò tí mo pe fóònù mi ti ń lọ ni ah, nẹ́tíwọ̀kì ń lọ lórí ẹ̀ always. Ah, mo wá ní kó o tọ́ra fún mi fóònù. máa rí ìyá ọkọ mi. Y'all call me. Y'all call me. Y'all Good to see you. Good to see you too. Okay, darling. How are you? Fine. You're fine. Hey, wait it How are you? Ah, this is good. Hmm? Um, Y'all call me. Hmm? gbogbo ẹ̀wù mi pé ṣá. Ah, ah, ẹ má wọrí gbogbo nǹkan lẹ bá mi rà oh, bọ̀. ẹ wò ó <laughs> ẹ má wọrí ẹrù yín wà ní mọ́tò. ó wà ní mọ́tò. <laughs> Ah. ṣé màámi ìyàwó mi àti Akin ló wọ́n máa ra nǹkan fún tèmi ńkọ́ àbí mi ò deserve. Ah, ah mr tayo Eh, kí ló fa owú jíjẹ láàrin bíbá ìbẹ obìnrin náà máa ń bára à ń kọbọ láti ìlú òyìnbó. bẹ́ẹ̀ o dáre mo disagree pẹ̀lú yẹn kò sẹ́ni tí nǹkan gidi ò tọ́ sí àná ah, mi gbọ́ gbọ́ báwo ni. ayé ah, tí ẹ má dà wọn lò mo káwọn obìnrin bọ́ yín ma ń ṣe nìyẹn ti mọ wá ara pọ́n. anyways gbogbo yín náà ni mo ra nǹkan wá fún. <laughs> All right, the table is set. All right. okay, let's go, let's go, let's go, let's You're coming. Mm. Very enjoying it. mm Hey, disappoint Thank you. Sherry, what did you take time specially láti prepare oúnjẹ ìfún mi. ẹ̀wọ̀ ẹ ṣe jẹ́ because mo mọ̀ pé má ti miss oúnjẹ nàìjíríà. <laughs> so mo wá farabalẹ̀ mo lọ sọ́jà fúnra mi mo ra gbogbo nǹkan tó máa mú ata yẹn dùn <laughs> mo wá fi dín ata. <laughs> iṣẹ́ lè ṣe jàre mo appreciate thank you thank you. ti ṣe. yẹ́n ṣẹ̀gbọ́n. mo máa miss nàìjíríà gan-an ṣíṣe dúró ṣùgbọ́n tẹ́ ó ṣàmà rántí nàìjíríà wọn rántí everything. Mm-hmm. rántí ìgbà táwọn kékeré ah, á máa mú tí wọn bá ṣe ráìsì fún wa. Oh. ọmọ rẹ tó bá ti sin ọbẹ̀ onírú tó máa dín jẹ́ pé tá a bá ti wà ní living room báyìí wọ́n máa ta sọ́sọ́ wọ́n máa gbọ́ mm-hmm. màámi ti bẹ̀rẹ̀ ọbẹ̀ onírú ah ọmọ no no no no everything is changed láyé tàwa yìí seasoning tán bá ti bu báyìí gbà wọ́n dà lọ bẹ̀rẹ̀ ẹ̀yìn wàá máa jọ jẹ mí báyìí seasoning dẹ̀ máa máa rùn jáde mi ọmọ pé oh, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ayé onírú irú dídí irú mm-hmm. ẹ̀gbá mm-hmm. come on bring back the time mom <laughs> oh god. Ah. Ah, ẹ wọ ilé ayé ṣá àwọn èèyàn kan ṣáà wà ṣáà nítẹ́ lọ́rùn wọ́n ya aláìní tẹ́ lọ́rùn ah, kò sí béèyàn ṣe lè ṣe kó forí ṣe kó fọrùn ṣe fẹ́ lómi báyìí kò ṣáà ní tẹ́ anyway yorùbá kúkú ti parí ọ̀rọ̀ wọ́n ní ká kẹ́yìn sọ́wọ́ tó ká kẹ́yìn sọ́wọ́ òsì ká wá fẹ̀yìn lọ sílùú sẹ́yìn ẹni tí ò ní yẹn kò ní yẹn. Hmm, hmm, hmm. okay. okay sọ pé. ọmọ ọmọ nǹkan ju nǹkan lọ mi ò lè gbàgbé àwọn obìnrin àwọn obìnrin tí wọn bá ń ṣe ń gbà náà nà nà mi ò lè gbàgbé. bọ̀ Táyọ̀ ṣé gbogbo nǹkan tó ń sọ ṣé o mọ̀ pọ̀ no just tell me does it make any sense to you so nǹkan tó ń try láti sọ ni pé ọbẹ̀ mi ò kí ń dùn àbí does that oh, make any sense does that make any sense. yake no because you are just saying it o de n sọ n dùn lẹ́nu ẹ. no don't do that. what do you mean by that. no kí ni nǹkan tó ń try láti sọ òkè o oh, seasoning nìkan lèmi mọ̀ fi ṣe bẹ̀ mi ò mọ bẹ́ẹ̀ sè àbí gbogbo oúnjẹ tí mò ń sè fún ẹ látijọ́ seasoning nìkan ni mò ń fún ẹ jẹ mi ò fún ẹ lóúnjẹ gidi jẹ. kí ló ṣe tó máa ṣe báyìí. ah bó ṣe mi kí lóde tí mò ń ṣe báyìí. ṣé mo sọ pé oúnjẹ tí mo sè oúnjẹ tó ń jẹ ìkọdù tó lánàá ti àkọ́ ó nígbà tí wọ́n bá fi irú sí oúnjẹ fún ẹ kọ́. ṣé mo sọ pé pọ́pẹ́ náà ó dùn ní nǹkan tí mo sọ ni pé ayé ìgbà yẹn ìgbà táwọn àwọn máa ń sọ bẹ àwọn máa ń lo irú but sísun ìná ń lò sọ kí ló wà nìyẹn ṣé mo sọ pé oúnjẹ òòrùn àbí láti ṣọ́ọ̀tì mo ti jẹ ṣé mo complain. no kí wàá nìkan tó wá kí nìkan tó ń tẹ láti sọ. àṣìlọ tell you what. it's okay not worry i think no problem no be you. kí nìkan tó ń sọ tó ń tẹnumọ́ tó ń tẹnumọ́ tó ń tẹnumọ́ tó ń tẹnumọ́ látàárọ̀. Ah! aláìmoore ni aláìmoore aláìní tẹ́lọ́rùn ni ẹ náà pé ṣe la máa lọ gbàṣẹ ká tó nípa báyàwó sọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́ queen of the world kí ló lè tọ́ yẹn. má ní òkè mojú ọbẹ̀ màmí ọbẹ̀ onírú ni mojú ọbẹ̀ ó ní Maggi boy it is fine I never complained ṣé mo complain rí ni. ó dẹ̀ hàn mi ó dẹ̀ orí ń pàṣà mọ̀ ń pàṣà mọ̀ mo ò tún sọ̀rọ̀ ó dẹ̀ hàn mi mú. ó dẹ̀ gbé mi sọ̀rọ̀ ẹ̀wọ́ kí ló dé o fẹ́ kẹ̀kẹ́ bẹ̀rẹ̀ rà mí kí ló lè tó yẹn ṣé báwa lè dáná fún adẹ ló jẹ yín dùn ẹ má bínú ṣe kù. mọ́mí àkíyè mọ́mí àkíyè má bínú. ó dùn mí gan ni náà ó dùn mí gan àgbàlagbà nínú àìmọye nǹkan èèyàn máa fi ọ̀rọ̀ sí abẹ́ ahọ́n sọ ni ó dẹ̀ wá tẹnu mọ́ kíní kan kíní kan. mo stand ẹ má bínú. òun gan tó ń sọ̀rọ̀ bó ló ti rí lóde ìnìmọ̀. ẹ má má dá wọn lóhùn jàre ẹ má bínú gbogbo àwa náà lè ṣe gbogbo wàhálà yìí àwa tẹ ṣe fún náà là ń sọ pé gbódùn àṣeníṣìra ẹ̀ ọlọ́run ṣe ni. ó fi wá ìbàjẹ́ ó sọ ọ́ dẹ̀wà ẹ̀ orí ẹ̀. Zura Zura bọ́ sí mi báyìí bọ́ sí mi báyìí. sori bọ́ọ̀lù àti ìdààmú bọ́ sí kí ni nǹkan tí mo sọ fún ẹ kí ni mo sọ fún ẹ nípa ọmọ mi nínú ilé kí ni nǹkan tí mo sọ fún ẹ wípé anybody gbọ́dọ̀ fọ ọkọ. ọ̀gá ẹ̀yin náà lẹni kí n bá yín dáná nínú kíchìn iná ni mò ń dá mo wá fẹ́ kí ooru kíchìn ni mo pa ló jẹ́ kí n fílẹ̀ ti girama. jọ ṣé kí ooru kíchìn kò mu ṣé kò bẹ́tà ju ooru arúgbó tó mu yìí lọ ooru ìyá jákujàku tó mu yìí ṣé kò bẹ́tà lọ ṣé mi ò sọ fún ẹ pé o gbọ́dọ̀ jẹ́ kí ìyá ìfọ ọkọ ọmọ mi mọ́ nínú dẹ̀ ẹ́ o fẹ́ gbàbọ̀dé fún mi àbí o fẹ́ gbàbọ̀dé fún mi kò sí wàhálà àbọ̀ abá náà. mama mama kí ló dé tẹ máa ń kọjá ìyàrá yín náà ọ̀dọ̀ mi ló wà ó gbà mí. ẹjọ ìgbà yẹn wá kọ ẹ dẹ sọ ẹ lọ́dọ̀ yìí ló wà ṣé mo sọ yín pé kẹ máa bá ṣeré ni ṣé mo rọ yín ṣẹ ni kí ló dé tẹ kí n fi ọwọ́ síbi tí ọwọ́ yín ó yẹ kó gbé kí ló dé tó jẹ́ pé ibi tí wọ́n bá fi iyọ̀ yín sí ẹ ní ṣomi síbẹ̀ tẹ máa ń kọjá ìyára yín ṣé mi ò tí wọ́n rí pé kẹ yẹ bá ọmọ mi ṣeré bọ́ nínú ilé. ẹ máa gbọ́ náà ṣùgbọ́n pípé mi ni mo bí lábọ̀ mọ́lẹ̀. ìgbà yẹn kọ́ bàbá ẹ̀ lẹ́bí òun kọ́ lẹ́bí yìí èmi ni mo bí òun ara tó bá dẹ̀ wù mí mo lè fi dá àṣẹ tó bá wù mí mo lè pa lórí ẹ̀ mo dẹ̀ sọ yín pé kẹ ẹyẹ bá ọmọ mi ṣe ẹrẹ mọ́ ìyá àjẹ́ ẹyẹ bá ọmọ mi ṣe mọ́ Akin come in come in I told you stop playing with grandma she's a witch stop playing with her okay. Oya na o, na mi bọ́ ń lọ. Ẹ gbọ́dọ̀ bá wa jókòó sí ìgbésẹ̀ pẹ̀lú òyìnbó. Mami. Kí ló ṣẹlẹ̀? Mami, mo lọ kẹ́. Mami. Mami. Bọ́lọ̀kẹ́lá. Mami. Sura, Wọ́n bá mi gbé màmá. Wọ́n bá. Mami kò yẹ kó gbé màmá. Súra. Mami. Mami. Ẹ eh, yà Mami o. Mami o. Mami. Mami ẹ dìde ẹ dìde náà ẹ dìde. Ẹ dìde sẹ́. Mami ẹ dìde. Mami. Mami. Ìyá. Oya. Pop pop pop Yes, yes, sir. Ẹ kú ọ̀rọ̀ madam. Ẹ go. Yeah. Um. Oh, damn! lójú you màmá ti wà Okay. Orí tí wọ́n fi gbálẹ̀ yẹn you. kò pọ̀ much. She understand? Okay, sir. But yìí tó pọ̀ jù ń bẹ̀ ni pé ah, kí ló ń tẹ̀ kí n jẹ́ kí Yeah because nígbà I diagnose wọn I discovered pé wọ́n ní tó jẹjẹ pé nípa ìjẹun débi wọn ló fà á. What? I'm sure. Màmí ní ọ̀sà. Wọ́n ní ọ̀sà and that's not the only thing. Um, nínú àyẹ̀wò táwa tún ṣe síwájú a rí pé wọ́n ní high blood pressure too. So èyí tó jẹ́ ká mọ̀ pé wọ́n máa ń ronú. Mi ò mọ nǹkan tẹ́lẹ̀ máa jẹ́ kí màmá yẹn máa go through tó lè máa mú wọn ronú at her age. Hey gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ṣàjòjì sí mi kò yé mi. ok ok ó lè ṣàjòjì sí yín bọ ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi mójútó màmá dáadáa táwa bá ti fi wọn lẹ̀ ń bí ẹ bá mi mójútó wọn dáadáa ẹ jẹ́ kó máa jẹ wọn lásìkò ẹ dẹ̀ má jẹ́ kó wọ́n ní any form of pé wọ́n ti fẹ́ ronú àbí nǹkan fẹ́ fa ìrònú fún wọn ó risk fún health wọn ní ọjọ́ orí wọn bí tó ń bá dé yẹn mo understand yẹn ṣe gan doctor ẹ ṣe mo dúpẹ́ ìgbà wo lè máa discharge wọn. oh about that um, ẹ ṣì mo ṣe máa jẹ́ kó wà mí by for few days láti wo bí health wọn ṣe improve mo máa fún wọn láwọn pills kọ̀ọ̀kan and I'll place her on some other drugs like that for few days within few days máa máa mm. discharge wọn. <sighs> all right doctor ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe. Um, ṣé mo lè wò wọ́n sí yàn. ok ẹ lọ wò wọ́n náà. ọ̀rọ̀ ẹ ṣe kan ọ̀rọ̀ dúpẹ́ gan thank you so so much. báwo wá ni ara grandma báyìí. oh well uh, ó máa wà ókè náà dókítà jẹ́ kí n mọ̀ pé a máa ní láti fi wọ́n lẹ̀ síbi for a few days so bóyá ọ̀la bọ́tùlà bóyá bàbá ti ṣáájú. irọ́ ni ṣé orí tí grandma fi gbálẹ̀ yẹn tá a fi gbé rush wọn wá hospital ṣọ́pọ̀ tó yẹn ni ni wọ́n ṣe fẹ́ discharge wọn sí ni. tí wọ́n ń ṣe rí yẹn báyìí wọ́n jẹ́ kí n mọ̀ pé wọ́n ní ulcer wọ́n dẹ̀ tún ní um, high blood pressure wọ́n ní láti gbé wọn síbí láti stabilize pressure wọn fún wa. ẹ dùnà tí èèyàn bá ní ulcer ṣebí ẹni tí ò bá kí ń jẹun déédéé tí kò ń jẹun lásìkò òun ló máa ní ulcer àti wípé ẹni tó bá ń ronú tó bá ń bóyá wọ́n fi nǹkan kan tó kàn ń ronú ní gbogbo ìgbà náà lè fa high blood pressure. actually the ulcer that's sọ ọgbà ẹ̀ náà a lot of things náà ló contribute to infection fa náà so oúnjẹ náà gbogbo ẹ̀ náà ó ṣe àwọn ọ̀nà ara wọn eh, náà. nǹkan tèmi fẹ́ mọ̀ ní pàtó gangan ni pé téèyàn ò bá jẹun déédéé bí àgbàlagbà ó lè ní ọ̀sà. Hmm, eh, eh, ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni ó dá sí mi ni èmi ò ṣe é má fi mí ìfẹ́ kódà ìfẹ́ kódà bẹ́ẹ̀ gbé sùúrà ni ṣé bèbí àti ẹ ní àṣọ ọ̀rọ̀ lórí mú mi àti ìyá akẹni ìyẹn ìyàwó ọ̀gá mi ṣé rí mú mi akin wọn ò nífẹ̀ẹ́ ìyá yín rárá bó tilẹ̀ wù kó kéré mọ́ wọ́n hẹ́ẹ̀tì wọn tọkàntọkàn ni ṣé rí mọ́mí akin ọ̀dájú ni wọ́n o mi ò dẹ̀ sọ́rí láti sọ ọ̀gá mi ni wọ́n ṣùgbọ́n ọ̀dájú ni wọ́n ṣé ní bó ṣe máa ń ṣe girama ò tẹ́mi lọ́rùn kò dùn mọ́ mi nínú wọ́n lè má fún girama lóúnjẹ láàárọ̀ lọ́sàn-án ó lè jẹ́ pé alẹ́ ni girama ṣe máa jóúnjẹ àárọ̀ tó bá ní máa fún wọn ní nǹkan báyìí nǹkan kékeré péréte báyìí náà lọ máa fún wọn wọ́n hètì ya ju anything lọ wọ́n kórìíra ya yín wọ́n hètì ya yín bí ẹni pé wọ́n ti ẹ̀rẹ́ fojú rí wọn rárá wọ́n máa ń tírètì wọn bí àkísà nulẹ̀ ni gbogbo nǹkan tí ò dá láyé ìgbó máa ṣe fìyà yín tí àánú mi bá tún ṣe girama gbé à kí n lọ sí kíchì kí sáré lọ gbé oúnjẹ fún wọn ó máa dá oúnjẹ yẹn nù ni wọ́n ní kí girama máa fi ẹnu wọn kó máa fi ṣa oúnjẹ pẹ́ ẹnu ilẹ̀ ńlẹ̀ ni wọ́n ẹnu ilẹ̀ ni wọ́n kọ́ fún ẹnu wọn kó fi ṣa kí ni yẹn ló wá jẹ́ pé à kí ni gbogbo ilé mú kọ́kọ́ wọn kọ́kọ́ ń ṣe díẹ̀díẹ̀ ìgbà tó tún yá ni wọ́n tún wá ní pé girama o kí girama máa lọ sí bq kọ́ lọ́ máa sun bq o nítorí pé mo mọ̀ pé à àfin ni orí adé máa ń sun orí adé ò kì í sun ìta kí ló wá dé tí wọ́n wá wọ́ orí adé ńlẹ̀ turuturu báyìí wọn ò níṣẹ́ nígbà tó yàn bá wà ń bẹ̀ nígbà tí ẹ̀gbọ́n yín bá ti lọ àbí bóyá wọ́n lọ bí iṣẹ́ ni o àbí bóyá wọ́n ti gòkè lọ ìgbà yẹn ló máa bẹ̀rẹ̀ kínní tẹ́gbọ́n yín bá tuntun ti dé wọ́n tún ṣe bí ọmọ olúwàbí ìyẹn ni wọ́n jẹ́ kí wọ́n gbà kí ló dé tí màdàmú ètì ìyá yín báyìí grandma máa máa ronú ní gbogbo ìgbà ni wọ́n á máa ronú ni màá ní girama kí ló ṣẹlẹ̀ wọ́n á ní kò sí wọ́n á ní kò sí wọ́n á ní àgbà òkè yánu ni kò sí wọ́n hètì yáyan o ṣé wá rí mo ní nǹkan ti advice kan tí mo lè fún yín tẹ́bà ní ni pé àtanisùgbà tó ń sọ̀rọ̀ yìí o èmi ìbá gbà nímọ̀ràn pé tẹ́ ti gbé ìyá yín kú òǹbí tẹ́bà fẹ́ kó sùn ìyá jẹ́ inú ilé gbà tẹ́bà sí ilé ẹ má gbé ìyá padà wá ṣé wọn pẹ́ gbóyún sí around ẹ̀gbọ́n yóò sí ilé ẹ má gbé ya yín ẹ má gbé padà wá sínú ilé yẹn otherwise wọ́n máa pa wọ́n jọ̀kan kílẹ̀ tó mọ́ ni o. bí mo bá máa tájú ìyá mi òòṣà kékeré tí mò ń bọ̀ ni. ẹ káàbọ̀. ẹ̀yin ni mo wá rí. èmi náà rè. gbogbo abiyamọ ló máa ń gbàdúrà ìpè káwọn jèrè wọn àmọ́ ìyàwó kíyàwó tó bá ní kí ìyá ọkọ òun kó máa jèrè á jẹ́ ipò nítorí ọmọ rẹ̀ láti jèrè ní because mo mọ̀ pé ẹ̀yin náà bímọ ẹ̀dẹ̀ ń gbàdúrà kẹ́ jèrè ọmọ yín ṣé wá hùwà kẹ́yìn náà lè jèrè ọmọ báyìí hospital ni mo ti ń bọ̀ ń sìn màmí jẹ́ ń tó ní high blood pressure wọ́n ní ulcer pẹ̀lú gbogbo nǹkan tó ló ń ṣe wọ́n so boys quarter ló ń gbé màmí sùn sí wọ́n nígbà tí wọ́n lè fún màmí lóúnjẹ kò sí àràtẹ́ kì í fi màmí dá kí ló ṣẹlẹ̀ kí ló dé why you so callous ṣé ẹ̀jẹ̀ kan ló ń ràn nínú vein dẹ̀ kí ló ń bò kí ló ń bò like i don't understand why would you do that. àrò abẹ́rẹ́ ṣó ti ṣàròyé tán ṣé o ti rojọ́ tán ṣé o ti jàtọ̀ ẹnu ẹ tán because mi ò understand gbogbo ẹjọ́ òṣì tó wá ń bá mi rò ó sìn ìyá ẹ ní bp ìyá ẹ nígbà ìyá ẹ láwò jọ èmi mo rán bp sí wọn àbí kí ló ṣẹlẹ̀ kí ló dé tí wọ́n ń rò mí lẹ́jọ́ tó ń gbọ́ mi lẹ́nu ṣé o ní nǹkan míì tó ṣe fẹ́ sọ àwọn ìwọlẹ́wà gbó tó bá ti ṣe tán bá mi tilẹ̀kùn mi. ṣó ya wèrè ni as in are you mad are you crazy no kí ni nǹkan tó ń try láti ṣe no kí ni nǹkan tó ń kí ló ń gbénu ẹ kí ló ń ṣe kí ló kọlù ẹ ṣé kò ń ṣe pé ẹ̀jẹ̀ ti ta sí ẹ lọ́pọlọ ní sùúrù o fọwọ́ tì mí láyà no ṣé kò ń ṣe pórí ẹ ti fa pò àbò forí gbálẹ̀ àbí gbogbo nǹkan tó ń dà yà yín láàmú yẹn ó ti transfer sí lákìkì. ìwà náà máa pa ẹ́ sì kò ní ṣe dá. máa pa ẹ́ fún yẹ o máa dájú yẹ lọ́wọ́ ṣe wọ́n. irú rọ́bìṣì wo nìyẹn ṣé nǹkan ṣe ṣó forí gbẹ́lẹ̀ ni báwo ni ti ṣe ṣe máa wọ́ sínú ilé mi wá gbọ́ sókè nìyàwó ti tèmi tí wàá tí mọ́mi bá tiẹ̀ tẹ́ bá tẹ̀ ní misunderstanding ọ̀ ẹni ẹjọ́ drag ọ̀rọ̀ i mean á dá sí ni now á dẹ̀ try láti settle o gbọ́ sókè nà ẹ́ nínú ilé mi o tún wá ṣe bẹ́ẹ̀ o tún ṣe tọ́nà o tún mú màmí kó nílé o tún mú màmí lọ hmm. àmì ìwé àfojúdi wo nìyẹn hmm. oh god oh god. Eh, wọ́n ọkọ mi kí la fẹ́ ṣe a máa gbà fọ́lọ́run náà nì àbí iṣu ẹni ló ń tọwọ́ ẹni bí gbọ́. gbà fọ́lọ́run ní kíni iṣu ẹ̀wọ̀n ló ń tọwọ́ ẹ̀ bọ̀ kú ah. mi ò ní gbà fọ́lọ́run láà no bí àṣà ọ̀rẹ́ mi kan èmi ò ń ṣẹ̀gbọ́n lọ́wọ́ dá i'm telling you wàdá ìṣòro tí máa ṣe fún un máa nà ọ ti ṣe máa nà ọ débi wípé kò ní sùn sí ilé ọkọ ẹ̀ lálẹ́ ah. hospital ló máa ló máa land sí. Ah, màá tún ṣe bíi pé màá tún gbé kó mẹ́ màá tún gbé lọ police màá tún lọ́ọ̀kẹ́ ọ́ i'm telling you. ọkọ mi ó máa sọ mí lẹ́nu. jẹ́ kí n sọ ẹ lẹ́nu tí n bá sọ ẹ lẹ́nu inú ẹ̀ máa dùn tó bá jẹ́ mi àìmọ̀ pé ó wrong fóun láti gbọ́ sókè láti máa nà ìyàwó mi èyí ló ṣe bá mú ìṣá. ọ̀bádẹ ọkọ mi ọ̀bádẹ má ṣe ọba má ṣe bẹ́ẹ̀ yẹn èmi má èmi má ti fìjà fọlọ́run jà ẹ́ màálù tí ò mà ní rú lọ́rọ̀ mi ọlọ́run ọba ló ń ba lé ṣinṣin ah ó ń pẹ́ ó ń pẹ́ kó tó lu tiẹ̀ ta ó ń pẹ́ kó tó lu tiẹ̀ bàjẹ́ tí àbúrò ọkọ kan àbí ìyá ọkọ wèrè kan tó bá rò pé àwọn lè máa wá dà mí láàmú nílò ọkọ mi ètekéte ni màá fi bà ti gbogbo wọn jẹ́ ni màá fi dá gbogbo mọ̀lẹ́bí wọn rú ìwọ dorí láyà kò wá sínú ilé mi ó ah, ní ṣerú ẹ̀ mọ́ ó ní ṣòro ìbínú tí ẹ̀gbẹ́ ń gbé lọ tó ń gbé bọ̀ wá bẹ́ẹ̀ ó máa lu tiẹ̀ yẹ ni tó bá dọ́dún ẹ̀ tó bá dán kó lu tiẹ̀ bàjẹ́ ó ní sí ẹyẹ orí burúkú ọmọ àlùjá ti já. ẹni ọlọ́yọ̀ ọlọ́yọ̀. àmọ́ mi pápá àpá ni ẹ ti ń lọ. Ah, àbí a ti ń lọ ni. wọn ò tí ì lọ ṣé òde wọn ń jẹun nínú ilé lọ́wọ́ ni oníbèrè òsì wo wà lọ bá mi drop mọ́ mi tí o bá ti wá ń gbé wọn lọ o ò gbọ́dọ̀ sáré o mi ì sáré mọ́ ọlọ́run. o ò sáré mọ́. mi ì sáré mọ́. ìwọ sáré mọ́. ọlọ́run. tí wọ́n bá fi lè fẹ́jú ẹ̀sùn mi pé o gbé àwọn sáré tó ń sáré lọ bígbà tí wọ́n ń lé ẹ nǹkan tí máa fi ojú ẹ rí tí o bá dẹ̀ ti ń padà bọ̀ kò jẹ́ kí gbogbo ẹnu ẹ máa rùn fún gògóró ni. Ah, ṣé tó gògóró èmi ò mu gògóró mọ́ kódà. ìwọ ò mu gògóró mọ́. ọlọ́run mi mu gògóró mọ́. ìwọ ọlọ́run tó bá dé nínú ọmọ bóyá ó All right, Ma. Bye. ọlọ́yọ̀ lọ́rọ́ ń bẹ̀ yẹn o. sa nìyẹn. ẹ ká sùn. o tiẹ̀ da bí mo ṣe báyìí bí báyìí. Ah! Ah! Ah! mo wá náà ni i swear to God mo wá náà máa lè nà ẹ́ gbogbo ẹ̀nà etí ìdẹ́kù oníṣẹ́. ẹ wọ sá ẹ wọ sá. Gbọ̀n rọ̀ rọ̀ fílẹ̀ fílẹ̀ jọ. Ẹ ẹ wo ẹ ẹ má ma ṣe ara yín léṣe. Mo fi Ọlọ́run bá mo fi Ọlọ́run bẹ jọ torí Ọlọ́run ń lọ jọ jẹ́ kí n fún ní ìgbà tí mo ti kú. Dára mi ma ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ jọ ẹ̀gbọ́n mi ẹ má má ṣubú ẹ ó bẹ mí ẹ bẹ yín ṣe. ìfà ni má ṣubú. ẹ má má ṣubú. kí ló ṣe kí ló ṣe ẹ kí má ṣubú ṣé mo sọ pé mo fẹ́ ṣubú ni kò sí máa pẹ́ tó lè bá mi sọ máa nà ẹlẹ́ni ọdún ọ̀wọ́n ẹlẹ́dà kan. ẹ lè nà mí ẹ ṣe máa lù mí ẹ dẹ̀ pọ̀ ẹni tó mi fẹ́ lù mí ẹ máa lù mí ẹ ṣe máa lù mí. òtútù sẹ. mo náà bẹnu ẹ tiẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mo náà bó ṣe lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká wọlé ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ẹ lè lù ẹ àbí. ẹ lè lù o ti délé ọkọ sí o ti kọjá bíbáwí àbí. ẹ lè dán mi. ẹ lè mi ò lè mẹ ṣó ni gbọ́ràn ni ẹ lè bá wí ẹ jọ sá. ẹ wo bẹ ṣe mi ẹ wo bẹ ṣe mi ẹ má ṣe ra yín léṣe kí ló lè lè. ẹ má bínú láì ẹ jọ ẹ jọ sá ẹ jọ ẹ jọ sá. ẹ wò sá ṣe rí àlàyé ni ọ̀rọ̀ ẹ̀yin àti àbúrò yín nìdó ẹ ní sùúrù sá. no no àlàyé kọ́ ló nìdó sori wá tí mo wá síbẹ̀ àmì ìwà ṣe explanation kan mo wá láti wá nà ọtí ṣe ni yẹ mo dẹ̀ máa nà mo máa nà gidi tí máa nà bí ẹran ni. Uh, sà ẹ máa nà ìyàwó mi lójú mi. ọ mi ìnà ìyàwó ẹ àbúrò ti tèmi òun ni mo fẹ́ nà ẹ̀gbọ́n ṣáàní ráì láti nà àbúrò ẹ. bẹ́ẹ̀ni sà bọ síbẹ̀síbẹ̀ òun náà ni mo ṣe ni pé kẹ ẹ ní sùúrù torí kò síbẹ̀ ṣe máa máa nà ìyàwó mi lójú mi tí màá máa wò yín ràn hmm. ẹ jọ̀ọ́. Mm, good so ìwọ ò lè wò mí ràn ṣé orí ìdí tó fi lè wò mí ràn ẹlẹ́mi náà ṣe ní wá bíbá kí n dẹ̀ máa wòran láìnà kíyàwó ẹ kó dẹ̀ kú òní ọ̀ndà ọ̀ndà òrùlé ẹ kó dẹ̀ wá sílẹ̀ mi kó wá na ìyàwó ti tèmi ìwọ ti ṣe wò ṣe ọwọ́ ìsókè na ìyàwó mi ó mọ̀ yí pé tó bá fi na ìyàwó mi ìyàwó mi kọ́ ló na èmi ló na nìyẹn mo mewúrẹ́ dání ọ̀nà ewúrẹ́ mọ́ mi lára ṣọ́ọ̀bù pé mi ló na yín kì í ṣe ewúrẹ́ wá nínú ilé mi kékeré kọ́ ni ni bàbá fi jọmọ lọ igi mú jìnnà sórí ṣiṣẹ́ láàrin mi àti ẹ àbúrò mi pátápátá ni ẹ tí àwọn mi bá ṣe ẹ̀ wá sọ fún mi mo mọ bí n ṣe máa bá ìyàwó mi wí kì í ṣe pé ìwọ ló máa dá sẹ́ẹ̀dì àfúyàwó mi àá tí ò ń ṣe ọdún kan tí ò ń ṣe ọdún méjì tí ò ń ṣe ọdún mẹ́ta àní gáàpù tó wà láàrin mi àti ẹ ìwọ tí mo dè lédi fún òun òun náà ìyàwó ti tèmi ti ṣe ah come on come on that was too much níbí báyìí níbí níbi máa mú kòbókò ní tí máa bó já ẹ sí o tí máa gbé e sórí chair tí máa na gidi ni. wọ́n náà yàwó mi o tún máa mi o tún kí máa mi kúlẹ̀ òun kò lè wa. bó ṣe bó sọ fún mi pé ìwà àti àwọn wọn kò sọ̀rọ̀ lásán ni. ẹ mo lọ bá sọ̀rọ̀ náà ni mo dẹ̀ bá wí díẹ̀. ní sí. o bá wí díẹ̀. o bá. wèrè èèyàn ló máa débi tí wọ́n ti tì yá òun ṣubú tó forí gbálẹ̀ tí ò ní ṣe nǹkan kan sí i so tẹ bá fi òpè bóyá mi ò tó báyàwó yín mo bá wí mo dẹ̀ bá wí náà nìyẹn. irọ́ ló pa ti ṣe otún ti múrọ́ mọ́ so òun àti màmí jọ ní little argument òun ló ti nǹkan tó tó tó kàn tó kàn gbéra tó wá bá tó nà ìwọ ni kò sọ nǹkan tó ta ní ẹ tó fi di pé o gbówó ẹ sókè o nà ìyàwó mi. oh little argument ṣé nǹkan sí ìyàwó yín pè fún yín nìyẹn ìyàwó yín ti màmí ṣubú wọ́n dẹ̀ fi orí gbá oh little argument ni ok gbogbo tí tí màá mi wà nílé yín tí wọ́n ní jẹun until one two pm ní ojoojúmọ́ ayé ńkọ́ kí lẹ rí sọ sí ṣé ẹ mọ̀ pé bq ni màá mi sùn ẹ mọ̀ owó ẹ mọ̀ ẹ wá ní wọ́n ní little argument mo délé yín jọ ẹ o ti màá mi ó forí gbálẹ̀ gbígbálẹ̀ orí tí màá mi forí gbálẹ̀ ni mo gbé wọn lọ sí hospital ibẹ̀ lọ́n ti jẹ́ kí n mọ̀ pé màá mi ní high blood pressure wọ́n tún ní ulcer ẹ gbé wọn lọ fún check up ẹ ṣe kọ́kọ́ ẹ ṣe anything fún màmí ẹ wá sọ pé wọ́n wá sílé wọ́n wá ná ìyàwó yín ẹ tí mi ò ṣe nà tí bá mú tí bá mú bèbí. màmá mi ń gbé ní boss quarters. bẹ́ẹ̀ni tí ẹ bá fẹ́ mọ gbogbo itú tí ìyàwó yín fi màmí pa ẹ béèrè lọ́wọ́ ọmọdé yín sọ̀rọ̀ òun ló jẹ́ kí n mọ everything. Ah, ah. wọn ò jẹun ṣé kìí ṣe gbogbo àwọn ń gbàwẹ̀ bèrèbèrè. wọn ò gbàwẹ̀. but bẹ́ẹ̀ ṣe ni wọ́n dèrò hospital kò yé mi but bíi three weeks ago ló sọ fún mi pé òun gbé wọn lọ sí hospital fún medical check up. ẹ̀gbọ́n mi ìyàwó yóò gbé wọn lọ síbi kankan tẹ bá délé kẹbẹrẹ àbí kẹpẹ ọmọ tẹ bá fẹ́ mọ̀ nípa ìyàwó yín àti màámi ẹ pé ọmọdé yín kẹbẹrẹ lọ́wọ́ ẹ kò gbé wọn lọ sí hospital kan kò gbé wọn lọ fún check up nothing màmá yẹn wà bẹ́ẹ̀ yẹn ń sìn. yẹsà ṣẹ́yìn náà ti wá rí báyìí pé àìfẹlẹ kébòsì òun là fi ń lè jù sí dó mi ò fọwọ́ sí nǹkan tíyàwó mi wá ṣe lọ́dọ̀ yìí bọ́ síbẹ̀síbẹ̀ ọkùnrin lèmi náà èmi tí mo jẹ́ ọkùnrin mi ò lè la ojú mi lẹ̀ kí ẹnìkan kó ṣe ìyá mi bí ìyàwó yín ṣe máa ń ṣe mọ́ mi mi nígbà mi nígbà. lọ dúró mo tó ń ṣe mi rè báwo ni irú nǹkan báyìí ṣe máa máa ṣẹlẹ̀ nínú ilé mi tí màmí ò ní sọ fún mi. wọn náà wọn fẹ́ dalẹ̀ yín rọ èmi náà sọ fún wọn mo blame wọn gan wọn náà wọn ò fẹ́ dalẹ̀ èyí náà dẹ̀ mọ̀ ọ̀rọ̀ àwa obìnrin èyí tó dánú wa ò bá ṣe máa máa gba wájú la máa máa gbẹ̀yìn wọn náà wọn ò fẹ́ dalẹ̀ yín rọ àwọn ò wàhálà àná mi. ẹ sà. bá mi pe hospital wípé mo ní kàn bá mi wá spare bed nísìlẹ̀. ẹ má bínú ta lẹni tó Ah, tí n bá ṣetán pẹ̀lú ìwà níwà ibẹ̀ ló máa láti. ẹni ò ṣọ́ra kó jìnnà sẹ́lẹ̀ pọ̀. ẹni gbé pọ̀ dání kó má ṣe bó ní ọ̀gí ìṣọ̀rẹ́ o. síbẹ̀síbẹ̀ kí lórí tí o tún wá ní ìjà ló lọ jà lé wọn. tẹ́ ẹ̀ láti jà ọkọ mi. nípa bí ikú tó ṣorí bẹ̀bẹ̀ sọ́kàn ẹbí ọkàn òjò ẹ lójú wọn. How long have you been lying to me? Ìwálẹ́wà màmá tó bí mi màmá tó pọ̀ mí sílẹ̀ gbogbo nǹkan tí mo jẹ́ láyé mi ọlá màmá yẹn ni i'm good looking right mo ní good house good job iṣẹ́ wa màmá yẹn ni màmá yẹn nìkan ló sọ mí di nǹkan tí mo dì kí ni nǹkan tó pọ̀ jù tí mo bèrè lọ́wọ́ ẹ̀ mi ò sọ pé kò ṣiṣẹ́ tí màmá mi fi máa jẹun kí ni nǹkan tí mo bèrè lọ́wọ́ ẹ̀ tó pọ̀ jù ju wípé bá mi tọ́jú màmá mi ìwọ̀nba ìgbà tó kù tí màmá yẹn máa lò láyé má jẹ́ kó lò nínú ìnira ìwọ lẹ́wà ìwọ náà dé gbàdúrà pé lọ́jọ́ iwájú o máa jókòó wa máa jẹ wọn mọ́ o dẹ̀ ṣe báyìí fún màmá títẹ̀ mi akáni màmá yẹn wà láyé ni same treatment tí mo fún màmá mi ni máa fún ìyá ẹ̀ dẹ̀ kí màmá mi wà mí kí ilé tá à ń kọ́ fún wọn kó fi parí tí wọ́n á kó síbẹ̀ tí wọ́n á dẹ̀ dúró síbẹ̀ títí tọ́lọ́ fi máa sọ pé ọlọ́jọ́ ti dé ìyẹn ló ṣe tì ìwálẹ́wà wà mú iwájú olóòpọ̀ mọ́tìpàkọ́. sórí tí n bá sọ pé kí n nà ẹ́ ìwálẹ́wà tí n bá decide pé mo fẹ́ nà ẹ́ I swear to God kò sí ni màá pààyàn èmi náà dẹ̀ máa ṣan but now listen mi ní fọwọ́ mi kàn mi ò ní wo ẹranko bíi tiẹ̀ ṣùgbọ́n nǹkan tí máa sọ fún ẹ rè wá gbogbo ọ̀nà pátápátá bóyá o máa kidnap wọn ni o bóyá o máa bẹ̀ wọ́n ni o bóyá o máa fi oògùn sẹ́nu ni o wọ́n lé wa màmá mi gbọ́dọ̀ padà sínú ilé yìí ó gbọ́dọ̀ padà síbí tí màmá mi bá ti padà then consider the marriage between you and I the salt. yẹ́ẹ̀yẹ́ gbà kú tó ṣòrí bẹ̀bẹ̀ sọ́kàn ẹbí ọkàn ò jọ ẹ́ lójú o ìyá kan ò jọ ẹ́ lójú èmi ni mo tó yìí èmi ni mo dà báyìí ẹ̀tẹ́ ló mú ọ́ ẹ̀tẹ́ ló mú ọ́ kí ló tó ń wá mi wá fún ibi pásítọ̀ ti wá wọn ti bẹ̀ mí mo dé ti gbẹ̀bẹ̀ èrò kó tún kó tún yẹ kó tún wá mi wá mọ́. mọ́mí lóòótọ́ àti rán pásítọ̀ wá bá wa bẹ̀ yín ẹ̀dẹ̀lẹ̀ ti gbọ́ àmọ́ ẹ̀yin náà lẹ tún sọ pé ẹ fẹ́ rí mi ẹ fẹ́ bí mi láwọn ìbéèrè kan. bẹ́ẹ̀ni èmi mo sọ pé mo fẹ́ bí ẹni béèrè kan má bínú o béèrè tí mo fẹ́ béèrè mi fẹ́ kó bí ẹnu tàbí kó rí bí pé mo ti sọ̀rọ̀ ju tó jẹ́nu lọ o. nǹkan tí mo fẹ́ béèrè ni pé kí ni mo ṣe fún ẹ gan-an tẹ́pọ̀ ẹ̀gúsí mi ti dohun àìjírí tó fi kórìíra mi pátápátá tó jẹ́ kí ọkàn ẹ kúrò lórí ẹ pé èmi ni mo bí ọkọ ẹ torí tí wọ́n yí pé ọkàn ẹ kú òun ní gbàgbé yẹn ni mo ní kí n pè ẹ kí n bí ẹ gan fún kí ni mo ṣe bó bá ṣàlàyé kò sí ohun tí ò látúnṣe ìyá ń ṣe ọmọ ó ń bẹ ọmọ bẹ́ẹ̀ ni bàbá ń ṣe ọmọ tó ń bẹ ọmọ bẹ́ẹ̀ náà lọmọ ń ṣe òbí àdẹ̀bẹ̀ èmi ò fẹ́ bí ẹ tó bá dáná kan tí mo gbàgbé ẹ kò sọ. mọ́mú ẹ ṣe gan-an ni agbàrin á túbọ̀ kalẹ̀ ẹ má bínú tó bá ṣe bí òun mà ẹ̀yin àgbàlagbà náà lè máa pa lówe pé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́ lọ. wàá rí mi pa àmìmọ́ ṣé rí gbogbo ìwà tí mò ń wù kò ń ṣèwà tèmi náà ni àbí kò ń ṣe nǹkan tí mò ń mọ̀ọ́mọ̀ ṣe ìrírí ló sì mí ìrírí ló tì mí débẹ̀ nǹkan tójú mi ti rí sẹ́yìn òun ló jẹ́ kí n máa fi ṣìwàwù báyìí ṣe rí ìyá ọkọ màmá mi àwọn ni wọ́n pín ìyá mi àti bàbá mi níyà látàrí wàhálà tó máa ń bá màmá mi fà nínú ilé ojoojúmọ́ ẹjọ́ wàhálà ìjà wọn ò fi màmá mi lọ́kàn balẹ̀ nínú ilé mm. títí títí títí tí tó fi fa ìpínyà láàrin àwọn àti bàbá mi nǹkan tó wá jẹ́ kí mi pinnu nìyẹn pé èmi ò ní gba ìyá ọkọ tèmi láyè láti wá ṣe irú nǹkan báyẹn fún mi kò jù bẹ́ẹ̀ lọ màmá ìdí nìyẹn tí mo fi ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe kò ń ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ mi tilẹ̀ ṣẹ̀ tí mi ò fẹ́ kírú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí màmá mi kó tún ṣẹlẹ̀ sí èmi náà ni Hmm. Eh, èmi náà tún wá fẹ́ bí ẹni béèrè kan nígbà tí ìyá bàbá ẹ̀ tó ń bá bàbá ẹ̀ àti ìyá ẹ̀ gbé tó dàárín wọn rú ṣé látijọ́ tó o ti fẹ́ ọmọ mi tó ti wọlé ọmọ mi àti ìgbà tí mi ò yìí bá yín gbé àti ìgbà tí mo ti ń bá yín gbé ǹjẹ́ irú ìwà tí ìyá bàbá ẹ̀ yẹn tó ń wo sí adìẹ ṣé orí mi kí n rú ẹ ní àbí mo tiẹ̀ gba òréré irú ẹ kọjá ó yẹ kó o wo ṣàkún mi dáadáa abiyamọ gidi lèmi tí kì í fa àárọ̀ ṣeré ebi máa ń sọ báyìí pé èmi ò nánà ọmọ bíbí inú mi ni mò ń fi wọ́n ṣe níjọ́ tí ọmọ mi obìnrin tó bá mọkọ̀ wálé ìjọ́ náà lọ́mọkùnrin ní ilé kan sí ètò làlẹ́mu ẹ lè dá wọn mọ̀ bóyá ìyàwó ọmọ mi ni àbí ọkọ ọmọ mi ni nígbà tí wọ́n wá dé nìyẹn tí mo wá ń bá yín gbé ó yẹ kó tiẹ̀ kọ́kọ́ gbójú dùbúlẹ̀ kò rí pé ah ìwárú ìtò onú orí ìrírí ayé yẹn màmá yóò furu ẹ. mi ti ẹ̀ bínú àǹtí olúwa ti fọ̀rọ̀ sẹ́yìn náà lẹ́nu tẹ́lẹ̀ èmi mo fọ̀rọ̀ síkùn bí àgbà ni mo dẹ̀ fi gbígbọ́ ṣaláì gbọ́ gbogbo òkìtì tíwọ́ náà ń ta nípa ìyàwó ọmọ mi sí mi gbogbo ẹ̀ ni mo ń gbọ́ ni mo dẹ̀ ń rí i. àmọ́ mo wá dúpẹ́ lọ́jọ́ tèmi ipò padà yé yín. kò ṣe lágbèrò kẹ́ ọ́ bó bá wà tọ́jú ìyá rẹ̀ ìyá ẹni níyá ẹni kò sóhun tá a lè fi wé òye ìyá ló máa dúró lọ́jọ́ tẹ́bí bá kọ́ ni lọ́jọ́ tẹ́bí. bí mo bá lọ́lá máa tọ́jú ìyá mi ó ṣá kékeré tí mò ń bọ̀ dada ẹ̀pẹ̀lẹ́ mà ó ga jù mọ́mí mọ́mí. ẹ̀ẹ́ kí ló ń sábà yẹ gbogbo ẹ̀rù. ẹ̀ẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ máa bọ̀ lẹ́kàn ń jọ bí ọjọ́ ẹ̀ ọmọ yẹn ó ti ṣe oúnjẹ yín tán mo ṣe ní kí n pè ní kẹ́ni títí wájú ẹ máa bọ̀ báyìí. ìwọ ló pè mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó tó di ikú tutù ẹ wà bí mi kì í tó gbà mí dúkùú síbẹ̀ láì mọ́mí mọ́mí tí ẹ ṣe ti lé sí ọ̀nà sọ́nà fẹ́ bọ́ sí ọjọ́ ìhànìkan mo ní sí àkùbáyà ìbàdí mo ti fẹ́ tó gbàgbà kẹrin gbàdúrà gẹ́nu. àìrọ̀ ọ̀hún inú ńlá náà ló ń oúnjẹ ni ló jẹ yín ni mo yẹ ló sì tọ́ ohun mo ṣe ń gbé kí n wọ ìjọ títí rájà. ọjọ́ ìyanu lọ́jọ́ èmi jẹ́ fún mi. <laughs> ẹ̀sìn tó ṣe dì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pípé ìdùnnú tó lè padà wọnú ilé ìfẹ́ mi àti ìyàwó mi. Hmm, abẹ́rẹ́ rí nǹkan. ẹ̀sùn báwo ẹ̀ fún pàtàkì. ṣe pàrọ̀ mọ́ tọ́jú ẹ̀ àyà mọ́ àtọ́jú ẹ̀ ṣe wọ́n pè é àwọn dáadáa ni ìpìlẹ̀ ọkọ yẹ pé èṣù lágbára mi kò nígbà. wọn lè má sọ ọjọ tó ti gbọ́ ẹṣẹ àfọkànbalẹ̀. nítorí ìgbà tó dé dé àmọ́ mi. méjì mo bá fún ẹ tí mo lọ́jọ́ ìyanu lọ́jọ́ èdè jẹ́ ìyanu lánàá. fi nǹkan sínú mi. àti burúkú sí bẹ́ẹ̀ bí lúbúlúbú kan báyìí. grandma grandma ani ilé yóò jẹ́ jẹ́ tẹ̀lé jẹ́ grandma ìjọ. Ah, ah, ah. Mami, àjímọ́ lẹ́bi ṣe ẹ ẹ bó ṣe dà ní ẹ̀kẹ́ tètè máa jẹun torí ìlera yín kí nìyẹn kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tó ń gbọ́n what is it. Eh, eh, nǹkan tó ṣẹlẹ̀ ọ̀gá eh, wọ́n ti fi nǹkan sínú ilé girama. wọ́n bu nǹkan kan sí. lùbìlùbù kí nìyẹn ta ló bu nǹkan sí. sọ̀rọ̀ náà. ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ oh, ni kẹjẹ náà ló wà fún. ẹgbà mi kẹ kí ló dé kí ló dé tí màmá ò ti jẹun tán látàárọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fariwo ń bí báyìí kí ni wọ́n ṣe ń bí torí ọlọ́run ah màmá kí ló dé ẹ̀ jẹ oúnjẹ. ọ ọ má dáhùn jèrè ní sùúrù wo. ṣé wọ́n máa ń jẹ oúnjẹ báyìí láàárọ̀ kùtù ni àti pé oúnjẹ mọ́mì nílé náà ṣé wọ́n máa bá mọ́mì jẹ oúnjẹ wọn ni ah mọ́mì ó yẹ kẹ́ ẹ ti jẹ oúnjẹ ìtọ́ látàárọ̀ náà kí ló dé tẹ̀ ń jẹ́ kọ́ máa. Ah. Ah. màá gbọ́ òun ló sọ̀rọ̀ kan ó ní wọ́n bu nǹkan sí oúnjẹ. what. you understand so ta ló bù sí gangan. èkó tó ṣẹlẹ̀ ní. filẹ̀ filẹ̀ hello listen olúwa listen dúró dúró dúró má gbọ́n mi kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ òun ni òun ni onírọ̀ òun ló fẹ́ da inú ilé ìró ìkíní yẹn simple ojú ẹ̀ dẹ̀ máa já sí màdìá ó ló bu nǹkan tó ń jẹ gbà bùsíbí méjì jẹ kójú ẹ̀ lè jà. bọ́dé pé. bùsíbí kan. kí n bùsíbí kan mi ti bá wò jọ ṣé mo máa jẹrú àwọn oúnjẹ báyìí láàárọ̀ kùtù ni ó mọ nǹkan tí máa ń jẹ náà mi ò lè jẹrú oúnjẹ báyìí láàárọ̀ kùtù náà àti pé Táyọ̀ kí ni ìtumọ̀ gbogbo ẹlẹ́ eléyìí sọ rọ́bìṣì lẹ́nu o dẹ̀ ń tẹ̀ lẹ́nu o wá sọ pé kémi náà bùṣí mi kọjá so o trust mi nìyẹn náà o trust mi nìyẹn àbí oh, o jẹ́ láti sọ pé ìwọ tó sọ yẹn all right oh, darling tí bá máa gbọ́ mo fẹ́ defeat ẹ̀ ni tí bá dẹ̀ fẹ́ defeat ẹ̀ kojú lè ti dáadáa wàá jẹ́nu jẹ́ yẹn. mo ṣe máa jẹ́ nínú ẹ̀. màá máa gbá orí ẹ̀ mọ́ ògiri ń sìn. nígbà tí kò bá wù mí jẹ ọ̀dà ní kí n jẹ nínú ẹ̀ tí o mọ̀ pé mo wọ̀ ọ̀dà ẹ̀. mo mọ ohun tí màá ṣe kó lè clear lójú everybody èmi ni màá jẹ́ fún jẹ́ o fẹ́ ṣe kí o fẹ́ bu kí sori tí mo bá la kiri ìmọ̀ ló bẹ̀rẹ̀ ìwọ kọ́ ló gbogbo òṣìlẹ̀ ni. listen mo ní kò jẹ́ olóòjẹ́ irọ́ màmí ẹ má jẹun jẹ yẹn mo ní kò jẹ́ wo ṣáà kí wọn máa jẹ o jẹ́ olóòlò jẹ jẹ́ kẹ́mi jẹ o lè tún lọ sẹ́kìrì. a ò lè jẹ́ sẹ́ lè jẹ́ oúnjẹ tó bá tọ́ sí màmá ọmọ lè jẹ́ màmá ló ló ń jẹ. kò ṣe é lágbèrè òkè mami kí ló ṣe ẹ kí ló ṣe ah ìyá ẹ lórúkọ mi omi omi wò lẹ́rọ ẹ omi wò lẹ́rọ oṣù tó ń gbé káàkiri báwo ló ṣe ń ṣe mami báwo. kí ló ṣẹlẹ̀ náà bá bá bó ṣe ṣe yìí. ó kù jáde báyìí inú ni ó kù mú mi báyìí. mo bá lọ́wọ́ tọ́jú ìyá rẹ̀ ìyá ẹni ni ìyá ẹni. kọ́kọ́rọ́ mọ́tò mi dà. kò sóhun tá a lè fi wé o. kọ́kọ́rọ́ mọ́tò kọ́kọ́rọ́ mọ́tò lọ́ba mú kí mọ́tò mi lọ́ba mú kí mọ́tò mi. listen listen listen listen to this now. ọmọ kan lọ kó wọn lọ sólè tó lè fẹ́ ṣù. Yeah, sorry, any mama jẹ poison láàárọ̀ yìí, right? Yeah, yeah, àárọ̀ yìí náà ni. In fact, gbogbo nǹkan tó ń jẹ ń bẹ̀ kò ju bíi ṣíbí mẹ́ta lọ. Fi gbé jù sílẹ̀. Oh, this is unbelievable because our oh, poison tí wọ́n jẹ yẹn, ó máa ń pààyàn sára jẹ́ẹ̀jẹ́ẹ̀ ni. After eating such poison, ó lè tó few days or thereabout kó tó jẹyọ lára. So, ẹni yẹn kàn máa collapse and that's end of it. so kílẹ̀ ń tra ṣe ṣe fẹ́ẹ́ fa òkúrò yeah it's just true. like i'm saying ṣẹ́rí bí bit of ṣe jẹ́ òun ni maybe probably because she's old. doctor please go straight to the point point point point. ẹ ṣe sùúrù madam. and again bóyá torí pé ó pẹ́ díẹ̀ kẹ́tọ́ gbé wọn wá. ṣe fẹ́ẹ́ fa òkúrò oh no no no no kò tiẹ̀ need because um, yeah actually uh, we tried our best but we lost her. kò ṣe é lẹ́gbẹ̀ẹ́ sóhun tá a lè fi ah! ẹ̀gbọ́n mi ìyá ló máa gbé. mọ́mí sọ fún yín wọ́n náà wò wọ́n fẹ́ ní ìwọ̀n ṣe Kòrédé jọ tó bá ti ṣetán níbi tó wà wá gbé mi. ẹ ṣe pé kan nínú àwọn ọ̀rẹ́ yín kó wá gbé yín kẹ́ máa lọ sọ́dọ̀ wọn. Kòrédé báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣèfẹ́ inú mi ni fine mo mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi náà tì mí sí gbogbo ẹ̀ but ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ṣáàjọ tó rọ ọlọ́run bá wá gbé mi kúrò mi tó bá ti ṣetán. anyway ṣá màá wá gbé yín wàá tì mí ẹ mọ̀ gan oṣù méjì lẹ́rẹ̀ẹ́ lọ lọ́dọ̀ mi o ẹ mọ̀ pé mi náà ní pẹ́ má rè. kò sí wàhálà ọlọ́run máa ṣe ìtúdà má pẹ́. wo bí àwọn ìṣe ẹ alájòta ah, oh, mama mama ṣubú <laughs> oh this is beautiful this is beautiful kí ló dé lè ń ṣe bí ọdẹ báyìí hmm? àṣírí ọmọ mi óyá hmm, give them give them back to back to back. <laughs> ah mami <laughs> mami ẹ wá wo wẹ ẹ wá wo wedding yìí ooo oh. ẹ wò èrúbọdé <laughs> ẹ wò ìyàwó ìyẹn bó ṣe fáìn. àwọn wo ni. àwọn mi ìmọ̀ wọn mo kàn rí lórí Instagram sẹ́yìn náà. má fààyàn ṣe ìlú òyìnbó náà ti ṣe báyìí. ibi báyìí ni ah. ìlú wa yìí náà. wọ́n organize dáadáa báyìí. Mm-hmm. Mm-hmm. ìyàwó náà fáyìn o mm-hmm. ọkọ mm. ṣọkọ rí. ọkọ yẹn ni ẹrí bó ṣe ga. <laughs> ọmọ ojú lọ sọjà. àwọn méjì fáyìn. ó dáa very beautiful. Mm. máa bára wọn kalẹ̀. àmín. <laughs> máa fọwọ́ ṣeré o. <laughs> àmín o. ṣé ìgbéyàwó yìí ti ṣóhun ẹ̀. àmọ́ ah, mi ò wù mí o. wọn oh. náà fẹ́ ṣerú ẹ̀. Mm-hmm ẹ àmọ́ ńgbà tí ohun ẹ̀sìn ìtúfẹ̀jẹ̀ ò ò mọ kankan wálé rí ò wá fọkùnrin hàn àkókò tó tún wá tó báyìí rí láti ṣe pé ó yẹ kó mọ́kọ wálé o kó ṣègbéyàwó náà ló tún ní lóyìnbó yá. màámi mo lẹ́ni tí mò ń fẹ́ mo dẹ̀ mọ̀ pé very very soon a máa ṣe ìgbéyàwó Eh, ìlú òyìnbó tí mò ń lọ náà èyí náà mọ̀ pé mo kàn ń lọ ni kì í ṣe pé bóyá mò ń lọ gbébẹ̀ permanently mo kàn ń lọ mo máa padà náà. kò burú èrò ọkàn ẹ ọlọ́run àbá mi mú iṣẹ́. àmì ẹ wò ẹ̀yẹ má wọrí ṣẹ́rí by the time tí bá máa lọ sí bàmá dé ó ní plan tí ẹ̀gbọ́n mi ní fún yín èmi àti ẹ̀gbọ́n mi ní sọ fún yín sí ṣẹ́rí wàhálà àtẹ̀ṣe lórí wa pọ̀ mélòó la fẹ́ kà ṣé lọ́jọ́ orí rí jẹ́ lọ́jọ́ àìríjẹ ni ká sọ ni hmm. <laughs> màmí mélòó la fẹ́ ta ẹ̀wọ̀n ojú ọkọ̀ báyìí tẹ̀lé ọ̀tá gbogbo jẹ́rìí yìí torí pé mo fẹ́ lọ sí school màá ni mo rántí ìgbà kan tọ́lọ́pàá mú ẹ̀gbọ́n mi ee tí màmí ṣubú gbọ̀rọ̀gọ̀dọ̀ báyìí mo ní mo kú o ẹ̀rù sì bà mí ọlọ́run o <laughs> adúpẹ́ adúpẹ́ adúpẹ́ a máa sọ fún yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni <laughs> màmí wúrà nìyí o ọlọ́run ò dẹ̀ nípa yín fún wa báyìí àtọ́jú yín tó jẹ́ pé a máa san o màmí a máa san lágbára ọlọ́run ẹ ṣáà ní sùúrù ẹ má wọrí máa ṣègbéyàwó lójú yín báyìí gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ máa bímọ lójú gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ báyìí ni máa ṣe lójú yín a dẹ̀ máa ṣe dáadáa fún yín. àmín ẹ lè gbénu dára àmín o ọlọ́run ò lè para mọ́ yín nínú oore tó máa bọ̀ dánú jẹ́ ọlọ́run àbá mi ṣe fún yín. àmín àmín àmín àmín. bí mo bá lówó máa tọ́jú ìyá mi òòṣà kékeré tí mò ń bọ̀ ni. bí mo bá lówó máa tọ́jú màmá mi òòṣà kékeré tí mò ń bọ̀. ṣàbí ìyá ò sí òye bí mo bá lọ́wọ́ máa tájú ìyá mi òòṣà kékeré tí mò ń bọ̀ ni lọ́jọ́ wọn rí jẹ́ màmí ni lọ́jọ́ tí kò sí màmí ọjọ́ tó bá pọ̀ máa mi ní ọjọ́ ìyá pébi sùn ló òye bí mo bá lówó ó máa tọ́jú ìyá mi kò ṣe é lágbẹ̀rọ kẹ́ ọ́. ọ̀rẹ́ mi bí màmá ṣe ti padà yìí mi ò ní kò dáa o bọ̀ kó yá wáwọ̀rọ̀ kò fi ṣàdá o. Hmm màmá ti padà yíya láti ṣe ló máa ti ṣàárẹ̀ o tó bá yà ń sìn wọn á lé ọmọ ọ̀dọ̀ lọ ọ padà máa ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ìwọ nìkan wàá gbálẹ̀ wàá fọṣọ wàá ṣe gbá wàá ṣàwo ọmọ ọ̀dọ̀ tiẹ̀ gan á times ten wàá wọ̀rọ̀ kò fi ṣàdá o mo ti sọ fún ẹnìyàn má pè mí tó bá délẹ̀ o mo ti sọ fún ẹ o. àṣeníṣera ẹ ọlọ́run ṣe ni. mo dá gbogbo wàhálà yìí lẹ̀ torí ọlọ́run ẹ ọlọ́mọ èmi mo sọ gbogbo tó ń ṣe fún kò tó ṣe pé mi náà mọ òmu mo mọ mọ ṣe o ó náà dáríjì mi o tó bá jẹ́ iṣẹ́ o torí àwọn wàhálà yẹ ọkọ egun ni gbogbo tí mo ti rí perform experience tó bá dé tó wá jókòó sílé ọkọ rẹ̀ wọ́n á gbọ́ ọkọ mọ́yàn lọ́wọ́ wọ́n á máa wáyàwó mi kiri fọ́kọ rẹ̀ ẹ́ ah tó ń dáríjì mi o ah mo lọ ibi tó ti wá lè ṣe tàǹsì ṣé mo fẹ́ gbà sílé ni mi ò lè gbà sílé tó bá tó wọ́n á sí ṣé wọ́n ní wá bẹ́ẹ̀ mi náà wọ́n ní wọ́n á bá best friend ẹ̀ bẹ́ẹ̀sì. Ah. ọlọ́run ṣàṣàánú ọlọ́run dáríjì mi. bàbá sọkò sọ́jà ara rẹ̀ ní bá bàbá sọkò sọ́jà ẹ jọ lórí iṣẹ́ tí mo sọ fún yín ni báwo dẹ̀ ní báyìí iṣẹ́ ti bá mi ríbi kankan ni. kò máa ṣiṣẹ́ kankan tó ti yọ báyìí ìwọ náà mọ̀ pé táyé iṣẹ́ bá yọlẹ̀ màá ti pè é tipẹ́ ṣùgbọ́n mo àfẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ kí ló dé tó fi fi ibi tó ń ṣiṣẹ́ lẹ̀ ilé ọlá ilé ọ̀la ló wà. <laughs> ìgbà tó ń gbé bẹ́ẹ̀ àwa náà mọ bó ṣe máa ń fresh normal salary ẹ̀ wà òkè mẹ́wọ̀ kí ló dé tó fi kúrò bẹ́ẹ̀ rò. bọ́dà sí ṣé mọ̀ wípé tó bá ń sọ̀rọ̀ nípa àkóbá àdábá ọlọ́run má jẹ́ kárí. ọlọ́run tẹ̀lé yóò yà lọ́dọ̀ wa rárá. olórí aládùúrà tó yẹ ká máa gbà ní gbogbo ìgbà ni. Hmm. ọ̀gá mi ọ̀gá lálùbáríkà oníwà tútù bí àdàbà wọn ò ní wàhálà easy going person ni wọn ṣùgbọ́n ìyàwó ẹ̀ jogo bí oró ni kò ṣe kó burú má wá dáǹbọ̀kọ̀ ẹ̀ ṣiṣẹ́ nìkan o ìyá tó bí ọkọ ẹ̀ gangan ó hì tí ẹbí ìgbẹ́. ìyá tó bí ọkọ ẹ gbọgbọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọjọ́ kan ló bá rán mi iṣẹ́ mo bá wò pé ah, irú iṣẹ́ burúkú wo ni wọ́n rán mi yìí mo kàn padà ni mo dẹ̀ ṣe dáná tán ni ráìsì tí mo sè pé kí everybody jíjọ jẹ bí mo ṣe rí ìyàwó ọ̀gá wa ìyàwó ọ̀gá mi dẹ̀ bu oògùn wọ́n bu nǹkan bíi lóbólóbó báyìí wọ́n dẹ̀ bù sínú oúnjẹ yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ṣoògùn fẹ́ ló dà sí. kó ṣoògùn fẹ́ ogun ikú ni poison ni wọ́n dà sí ìjẹ́ tí máa sáré wọlé gbà girama ẹ má jẹ oúnjẹ ìyẹn má jẹ oúnjẹ girama ti jẹ girama ṣe kú ni. pààyàn ọkọ ẹ. girama kú pé kò lè sí nǹkan kan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n kí la ti fẹ́ gbọ́ èmi ni mo dáná kò sẹ́nìbọ̀dì tó lè ṣẹlẹ̀ rí mi pé ìyàwó ọ̀gá mi ló bu oògùn ikú àbí oògùn ikú poison sínú oúnjẹ ta lẹni tó fẹ́ ṣẹlẹ̀ rí mi ṣé mi ì ti rẹ́wọ̀n yìí báyìí bí mo ṣe fẹsẹ̀ fẹ́ nìyẹn mo fẹsẹ̀ fẹ́ tó bá ìkò tí pẹ́ níta ni mo wá ń gbọ́ wípé ọmọ wọn kan ṣoṣo tó bí ọmọ yẹn kú. kí ló tún pààyàn náà. oògùn tí ìyàwó ọ̀gá mi fi sọ ń jẹ fún ìyá ọkọ wọn láti jẹ ṣebí òun náà ló padà pa ọmọ wọn. Ah. bẹ́ẹ̀ ni ọmọ yẹn jẹ nínú oúnjẹ yẹn láì mọ̀. ṣe ní ṣíra ẹ̀ ọlọ́run ṣe ó fi wá ìbàjẹ́ ó sọ ọ́ tẹ̀wá ẹ̀ ẹ ká sàn mà ẹ jọ mò ń béèrè Olúwatóyìn street. Olúwatóyìn street Olúwatóyìn street ẹ máa lọ straight ẹ máa lọ straight <clears throat> tẹ bá ti wá dé straight ẹ máa wá yà báyìí. ok àbí right. ẹ yà sí left ẹ wá lọ sí sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ díẹ̀ ẹ ráwọn ọlọ́kadà tẹ bá ti débẹ̀ ẹ béèrè ibi tẹ̀ ń lọ. ok all right ẹ ṣe máa. ok ma. Malo Street, then we turn left dáadáa. olúwo ṣé o olúwo ṣé o mo rò kó dá mi mọ̀ ni àṣé kò dá mi mọ̀ mo mọ̀ rí thank you lord àwọn agbé mi báyìí tí mi bọ́ tí mi mọ̀ sẹ̀ àwọn ọmọ ọwọ́ mẹsẹ̀ wò ó yá ó yá tètè ṣe gbà. tó bá ti dé sọ pé mo ti lọ o. ṣe pẹ̀lẹ́ o ó dẹ̀ kú àtẹ̀mọ́ra. ah ikú ìyá ti ṣe ó ká mi lára o ó wọ̀ mí lákìyẹmí ara gan-an ká má tiẹ̀ tí wàá sọ ti ọmọ kékeré jòjòló tó yẹ pé òun wá jáyé tiẹ̀ ni. kò sí nǹkan tá a fẹ́ ṣe fọlọ́. yóò gbogbo ẹ lọ ẹ àmúwá ọlọ́run ni kò sí nǹkan tá a fẹ́ ṣe ẹ ọlọ́run tó ah. ní wá òun náà ni ó lè pè wá sí ọ̀dọ̀ nígbà ní ẹnì táì. èmi ò ọ̀nkú ẹ má jà lọ bẹ̀yẹn ọlọ́run tẹ́ mi ò ń ṣe bí o hmm, àmúwá ìwà lẹ́wà ni o ọlọ́run mi kò ní lu ọmọ kékeré yẹn pa ìwàlẹ́wà ló ṣekú pa kátà ìgbà pé ok màmá dàgbà ṣùgbọ́n still màmá mi ò tí ì ṣetán kú so àmú ọlọ́run kan sà. Hmm. nǹkan tí màá kò fẹ́ ni pé má gbé sọ́kàn. kò sọ́gbọ́n tí yóò ṣe ní òru àmọ́ má gbé gbogbo ọkàn dé nítorí tí èèyàn bá ń ronú jù kò sí nǹkan létí ó lè ṣẹlẹ̀ ó ti gbọ́ ọlọ́run á bá mi pa àṣìṣe wọn rẹ ọlọ́run á tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ. àmọ́. àwọn yorùbá ló pòwe ọ́n tẹ́ṣin bá dà ní èèyàn máa ń tẹ́ṣin gùn ni hmm. bẹ́ẹ̀ tí adìyẹ bá dẹ̀ kú àmì dẹ̀yẹ hmm. nítorí pé ẹyin ẹ̀gọ́gun ó tún ìwúlò tiẹ̀ ṣùwárí àwọn àṣàmọ̀ tí mò ń pa látẹ̀kọ̀ lórí ọ̀wọ́ lórí ìwàlẹ̀wàlẹ̀. ẹ dúró ọ̀nkó so tí ẹṣin bá dání a máa tún oògùn tẹ́ sọ yẹn àti tẹ́dí ẹ̀ bá kú àǹdẹ yẹn nù lórí ọ̀rọ̀ wàlẹ́wà ni ẹṣin wàlẹ́wà ti dá mi mi gbọ́dọ̀ tún gùn ah, <laughs> mi gbọ́dọ̀ tún gùn tí mi bá fẹ́ kó re mi lẹ́yìn àǹdẹ ní tẹ́dí ẹ̀ bá kú kò yẹ ká dẹyìn ẹnu ẹdìẹ tó bá ti pa ẹyin kó tó di pókú ńkọ́ <laughs> kò sí ẹyin ìwàlẹ̀ wa kò sẹ́yìn ẹ̀kan kọ́nu lẹ́mìí uncle so by gone lọ́rọ̀ ẹ̀ ọlọ́run ti fa ìwé ìtàn ẹ̀yà aláyé mi so bó ṣe bá tiẹ̀ lọ yẹn ó ti bá lọ ẹ má wulẹ̀ tún sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ Musa. ẹ èmi mọ̀ pé nínú yìí ń bí ẹ kò dẹ̀ sẹ́ni tó lè ṣe hmm. kò yẹ àmọ́ ò máa fẹ́ kí ó fún mi ní ọ̀nà kan hm. tó wá dẹ̀ lè fún mi ní màá dùn. kí ni yẹn sà. tí ṣe ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìwàlẹ̀ wa wà nítòsí hm? jẹ́ kó wọlé onú ní ọ̀rọ̀ kan tó ń fẹ́ bẹ́ẹ̀ sọ. ìwàlẹ̀ wa àná ẹ má ṣe bẹ́ẹ̀ sà ṣe rí ọ̀sán àtòru lọ̀rọ̀ mi ìtìwọlé wa ọ̀sán àtòru ò kí ń pàdé mọ́ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ kó tí mo bá fojú mi rí mi ò mi ò sọ nǹkan mi mi ò lè sọ nǹkan tó lè ṣẹlẹ̀ ẹ jọ sà ẹ jọ ń kú. fún mi láǹfààní ah. tó tó lọ ah. ṣọmọ àwa náà ò mọ nǹkan tó fẹ́ sọ jẹ́ kó wọlé kó wá sọ tẹnu ṣùgbọ́n jọ. mo ti wá sàn. ìwàlẹ́wà. oh god. ìwàlẹ́wà. ìwàlẹ́wà. ah uncle uncle mo ti sọ pé ọ̀sán àtòru lọ́rọ̀ èmi pẹ̀lú ìwàlẹ̀wà ọ̀sán àtòru tọ́ọ̀kì ń pàdé mọ́ ìwọ ìwọ so o lè wọnú ilé wa again ìwàlẹ̀wà mo dẹ̀ ti sọ ẹlẹ́dàá èmi àti ọlọ́run ti pín wọn níyà ká má pàdé mọ́ láyà àti láyé so jọ kí ló fi síbi tó wá mú wọn lo lọ́rọ̀ kan tó fẹ́ sọ just say it and leave. tàbí ọjọ́ ṣàánú mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe ìdùnnú mi kò ń ṣe ìfẹ́nú mi ìṣúná tí mi sí gbogbo ẹ̀ mo ti ṣe gbogbo ẹ̀ mú kan kó tó jáde mi lójú tó ṣàánú mi tó bá ní kí n máa lọ sí kò sí ìwọ̀kan tí mo já mọ́ mọ́ kò sí kò sí ìkọ̀kọ̀ mi ní ìkọ̀kọ̀ mọ́ ó sì ń jọ́ tọ̀rọ̀ lọ́mọdé kí tèmi gbé ìṣàánú mi mo ṣèlérí pé wẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ọ̀yọ́ tuntun. so èwo ló fẹ́ ṣẹlẹ̀ again olùmí nìyà pa ó pa mí lọ́mọ ó wá sọ pé kankan ò ní ṣẹlẹ̀ mọ́ kí ló kù tó tó kó o pa mí ló kù náà kí ni nǹkan tó kù tí ò ní ṣẹlẹ̀ mọ́ okun kankan wà jùmọ̀ náà wà lọ́wọ́ kọ́mọ̀ ṣé nǹkan tó ló fẹ́ sọ nìyẹn ọkú ìkọ́ tó sọ fún pé ó sọ fún pé ó fẹ́ sọ nìyẹn. bí ó lè ní nǹkan mi tuntun fẹ́ sọ ẹ̀bẹ̀ lóye ń bẹ̀ kí ni nǹkan pàtó tó fẹ́ sọ kí ni nǹkan tó tó rí lọ́bẹ̀ tí wọ́n kàn fi wá wọ́wọ́. tiẹ̀ mọ̀ kájá sọ fún gbogbo ẹ̀ ṣùgbọ́n yà mí lọ. o tiẹ̀ mọ̀ ó dín díẹ̀ mi méjì. sọ̀rọ̀ iṣẹ́ rí èṣù yẹn ó ń tẹ̀lé káàkiri kò ń ṣe kò dẹ̀ ní padà ah. yẹ ìwàlẹ́wà ìwọ fún mọ̀ pé kò lè padà so kí la fẹ́ máa drag O ṣe mo dúpẹ́ lẹ́nu ìgbà tó ti kúrò láyé mi mo ti ní peace òun ti ní peace kò ṣeé ṣe ẹ̀yà apá ìyá mi apá mi lọ́mọ èmi àti àtúnjọ máa gbé láyé kò lè ṣeé ṣe mọ́ kò lè ṣeé ṣe mọ́ èmi pẹ̀lú ẹ̀ o a lè kó sí ìkọ́ tá a fẹ́ jọ nípò láyé àná. o ṣe. mo gbọ́ ikú mọ́mì òun ló jẹ́ kí n kí n yọjú sí ẹ. ẹ bẹ́ẹ̀ ni o ṣe gbọ́ ẹ jókòó. It's, it's been a long time. Ah, mo sí Nàìjíríà mọ́. Eh. Ghana ni mo wá ń sìn. Ṣùgbọ́n appreciate it. Ah, o dẹ̀ ṣì get ọ̀nà, o try o. She. Ah, hey, hello, hi darling. She how many Abby? àbí? Ọmọ How do you mean? no no no no you're free to talk. wo uncle, mi ló jókòó so anything tó bá sọ náà màá ṣe padà sọ fún wọn. okay uh, ìgbà tó deny oyún mi nígbà yẹn mo ò lè so mo wá lọ sí Ghana ibẹ̀ ni mo bí ọmọ mi sí ọmọ ọjọ́ yẹn òun ni that's your daddy. Come, come, come, come, come, come. Come, darling. Come, come. Right, darling. Ọkọ, ojú, ẹ̀wọ̀ ọmọ mi ni, ọmọ mi ni, ẹ̀wọ̀ bó ṣe jọ mí, ẹ̀wọ̀ bó ṣe jọ wá. Ojú ẹbí ìmúmu ni, kódà ojú èmi náà kan. Lúwa ṣeun, how are you doing? Ah, so good to see you. pé o ṣáàrè pọ̀rọ̀ ti já lọ́rọ̀ báyìí ó ní sùúrù o á dàbí pé ọ̀rọ̀ ìyẹn tún ìkẹ̀kùn. kò kú ẹ̀kan kankan kí ló ṣẹlẹ̀ ìwálẹ̀ wà ọlọ́run ní báyìí jẹ́ ní ọjọ́ ayọ̀ ẹ̀ o o ti gbọ́ please ojú ẹ̀ fọ́ náà orí nǹkan tó wà lẹ̀ ọmọ mi ló dé ìyàwó mi ló jókòó yẹn O dẹ̀ tún sọ pé ó wà lórí ìkúnlẹ̀ ẹ̀ tó o kúnlẹ̀ kó o sùn náà sùúrù la máa fi sọ̀rọ̀ tó wà láyé ọgbọ́ bóyá wà yìí máa lọ náà tàbá padà wà á máa lọ jù. ẹ má wò mí rọ ìjọ ẹ má jẹ kí tèmi yé gbé. sori ẹkún owó rere káwọn ẹ ṣe é. ó ó oyo oyo oyo tí bẹ ṣílẹ̀kùn. ẹ wá sí sí sẹ́yìn ìṣòro ọmọ mi kí ló dé ìwọ̀n ẹ̀ jẹ́ kí wọ́n mú ẹ lọ sínú room because room kan wà lókè tó vacant so. Do you want to face it again?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 Are you okay? Why are you calling my name? Eh? O fẹ́ dead, ǹdí ẹgbàájú ni? Nǹkan tí àwọn orí ẹ̀. Ẹni gbé kò dání o, kó má ṣe bó 지금